إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونتوكل عليه ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا محمدا عبده لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد إن أصدق الحديث كلام الله تعالى وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والعياذ بالله سبحانه وتعالى إليتي أدوقف الله أشكي صلاتكم النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين láti sọ́tún ọba subhanahu wa ta'ala gbé dìde kó lè máa jẹ́ ìjẹ́ kó lè máa jẹ́ àánú fún gbogbo àgbáńláyé. Alákùn náà ta ṣe kó máa bá àwọn ará ilé ànábì àti àwọn sàárà àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà òṣìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam àti tí yóò fi máa di ẹgbẹ́ ìgbẹ́ǹde alqiyama àní náà akira wa púpọ̀ akira wa lọ́kùnrin akira wa lóbìnrin akira wa lọ́mọdé akira wa lágbàlagbà àbẹ̀lọ́wọ́ bá subhanahu wa ta'ala àtúmọ̀ pàdé ní náà tó rèé èyí táwọn rí ní ọ̀tọ̀ wọn kò sọ tá lórí ìtọ́ ìtọ́jà òkàdà kò gbọ́jà rí mọ́jọ tó ní wọ́n jáde ọ̀fẹ́ inú àfáà tí ní ṣe ní púpọ̀ mẹ́jù lọ ìtọ́lọ́dákun mọ́jà sọ̀fẹ́ nú gbogbo tábà sọ ọlọ́mọṣẹ́ àjọṣe rẹ́gí pẹ̀lú tọ́lọ́mọ ọba wa fẹ́ àti pẹ̀lú pẹ̀lú Muhammad sallallahu alayhi wa sallam tánà ìlú ọba lọ́wọ́ sí oníkọ́lọ̀ mọ́ṣá jọjà rí kọ́nà kó fi ṣàánú wa kó mọ́ṣá fi àánú rẹ̀ ọlọ́mọṣá jọrọ kí ká wá níjòkó wa yìí ní èyí. Àkọ́lé ọ̀rọ̀ náà ni a gbé sí ojú sí ìfún wa yìí. Òun náà là ń rí kákọ́lé náà bá ìpè ní jẹ́ àkúdàáyà kí sì ni ìdájọ́ rẹ̀ nínú ìsìlámù. A fi nǹkan méjì kó sínú nǹkan àkọ́kọ́ ní ìjọba àyà nǹkan kan ti ẹ̀ ń tí ń jábọ̀ àyà lóòótọ́ ẹlẹ́ẹ̀kejì kí ni ìdájọ́ rẹ̀ nínú Islam ṣe kí ní jákúdá ayé àtàwí yìí tá a bá gbọ́ iye dáadáa ká sì mọ kí la lérò pẹ̀lú ẹ̀ ìyẹn pé ọ̀rọ̀ yìí nǹkan kan ló bí nǹkan kan sì ló fà á ọ̀rọ̀ sì ní mọ́ tó mú kó mo rò wá ẹ̀ lára àwọn alábòsílọ̀ tí ẹ̀ka ti kanlẹ̀ kanlẹ̀ gbéyẹ̀wò òun náà lọ̀rọ̀ àkúdà ayé àtẹ́lẹ̀ náà àmọ́ ńgbà tí ìpèníjà ti wá wá ẹ̀ àfi ká ṣàlàyé rẹ̀ fún gbogbo jàmọ́ àpọ̀lọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run bá wà á mọ̀ sọ ọ́nà náà nù àgbọ́yé tó yè kóró ọlọ́mọṣà sí fún wa o àgbọ́yé tó jiná àgbọ́yé tó pé pérépéré ọlọ́mọṣà fi wa ọlá alukur'an kẹrin tá a fẹ́ gbéyẹ̀wò ìjọ jẹ̀mọ́ àwọn mùsùlùmí àwọn mọ́ṣáṣí ọ̀nà òun náà lọ̀rọ̀ àkúdà yá. àmọ́ tí ó bí mo mọ̀ pé àwa kọ̀ ọ̀gá tó lọ bá ní ká mọ mo tó lọ lórí afẹ́fẹ́ dáadáa a ti gbọ́ àwọn ìdánilẹ́kọ̀ọ́ kan tó jáde látọ̀dọ̀ mùbírù pé ẹgbá àwọn ó jẹ́ ìyẹ́kọ̀ọ́rọ̀ ní ìyẹ̀mí lẹ́nu díẹ̀ pé Ẹ̀ṣáàtà ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ ilé mọ́ rí fàájì, ó kàn mọ́ bí lórí ọ̀lẹ́ wá torí bá ọ̀rẹ́ rẹ̀. Ó náà ni mọ́sá látún dẹ̀ndẹ̀lẹ̀ wìyà, onímọ́sára ilé náà. A bí mọ́sára dẹ̀ndẹ̀lẹ̀ wìyà, àmọ́ gbà tó pé àwọn tá a rò pé ọlọ́run ni kí wọ́n sọ̀rọ̀ lórí rẹ̀, kí wọ́n wá sọ̀rọ̀ lórí rẹ̀ yìí. Àbíkálẹ́ ni tá a ṣe ọ̀rọ̀ pé ìjọkọ́rọ̀ yóò wá àwọn àwọn wa ni pé òun náà làwọn ó dá sí ẹ̀kọ́ sí tàbí ṣùgbọ́n àlàyé tó bá yẹ ká ṣe lórí ẹ̀ náà òun náà ó dà pé àwọn èèyàn ń complain ah, ẹjẹ́ a manage ní gbogbo ẹ̀ka láti lọ lẹ́nu àná ló jẹ́ ká fi discuss tọ́pìkì yìí àmọ́ kí ló gbé òjò nígbà tí òjò sọ̀rọ̀ lánàá ó jẹ́ kí network tí ó mọ̀ sí dáadáa sọ̀rọ̀ ìyẹn tó wá ní ẹ̀kan break yá ní the voice is breaking also ah, ọlọ́run ṣàánú wa fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ẹ̀rọ àkọ́kọ́ jẹ́ lọ́ra máa manage ẹ̀ ní bá ti ń lọ ọlọ́pàá àgbọn àwọn alágbọ̀nyé yóò fún àwa ní àsọyé yóò fún gbogbo jẹ̀mọ́ yóò fún gbogbo wa náà ní àgbọ̀nyé tí àsọyé bá ti wà tágbọ̀nyé náà bá ti wà ẹ̀ sì pé àárìbì jàǹfààní púpọ̀ ní ti ọ̀rọ̀ náà ọmọdé àdúrà náà ọlọ́run tó ṣe wá láǹfààní ọmọdé àti ọ̀kan wa àgbọ́yé ibẹ̀ oníkọ́nà kò sí fún wa. iṣẹ́ jíjà tó wáyé ni pé oníkọ́nà rí bèrè lọ́dọ̀ àwọn àfáà àwọn àbá Saudi àpàláì ah, ah, nílẹ̀ tó bá yìí ní àyà àbá ní àyà ńlẹ̀ yóò wà. ẹ̀ẹ́dẹ́ nígbà tí wọ́n bá láyà náà ni èèyàn ní jẹ́ káwọn àgbààgbà bá ìwà jẹ́ fún àwọn òwe ah, ó nígbà tí wọ́n sọ ọ̀rọ̀ eégún náà wà lọ sọ yìí àmọ́ nígbà tí wọ́n ń takò àwọn àgbààgbà bá ìgbà tí wọ́n bá ti sọ pé gbogbo ẹni tó ń pariwo àfihàn láti àbí ọ̀rọ̀ tàbí ìlú ilẹ̀ Yorùbá èyí kọ yín jó ní ọdún méjì àbí mẹ́ta láì ní síra tí yóò bá sọ ọ̀rọ̀ bá nìyẹn ó gbọ́dọ̀ jẹ́ pé wọ́n ti rí ọmọ sílẹ̀ dáadáa ó gbọ́dọ̀ jẹ́ pé ẹni tí yóò bá sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ìmọ̀tò fún ìmọ̀tò àṣẹdànù anton bọ́ọ̀sì bọ́sí wà máa ń ti kìnnìkan ìlà kọ̀lìlà ibi gbogbo wa ń dùn mọ́ akọ́lá àti ìlú àwùjọ àti gbogbo ayé pátápátá ìmọ̀tọ́lọ́wọ́ bá sì pàtó ń tẹ́lẹ̀ Ṣéjì jíì náà lè yóò fi wá mọ ìjòkó lè yóò mọ ti bá rí gbá ẹgbẹ́ ìjọba àwọn pé àtàwà ipa àwọn kan jẹ́ lọ́dún mẹ́ta nílẹ̀ yóò bá jìnà ẹlẹ́kùn ẹgbẹ́ ká mọ mọ̀ wọn ara wa. Ọ̀rọ̀ náà já sòdò ọ̀dọ̀ fúnra wa lálẹ́ yìí. Tẹ́rọ̀ náà ó kọjá ẹgbẹ́ tó kàn rò pé àwa kan la ní. Àbí ilé ẹ̀kọ́ kan wò pé ìmọ̀ ogun tiwa ni ìmẹ́sọ̀ fẹ́ kan o. Wàlúwàlú àdéhùn. Ìjọba ti ń pè ní ìmọ̀ ogun gbogbo àkọ́kọ́ ó gbogbo ọmọ ènìyàn nìmọ̀ generally ó gbọ́ àwa mùsùlùmí tí wá ní mọ̀ lápá ní àdáyanrí ní ọ̀rọ̀ mẹ́bí tó lágbára dédé yẹn ṣe kílèmù ẹ̀ ó dábì mọ̀ láǹkẹ́ ní tẹ̀síwá mùsùlùmí ò gbọdọ̀ kan mọ́ fọ́n sí àpéèkè tí kò lè mọ̀ nípa ẹ̀ àbá kẹ̀gẹ̀ yóò kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn wa yóò tún wá mọ̀ ní mùsùlùmí lọ yóò tún wá fi hàn fi mọ́ ní mọ́ da nǹkan rú mọ́ mùsùlùmí àìmọye irú ẹ̀ sálà ń rí bá àbá tiẹ̀ gbogbo ìgbógbó ayọ̀ láwọn orientalist jọmọ́ ṣe bá mọ ara táwọn orientalist ń fi ìmọ̀ wa dá lára fún wa táwọn wá tún fi ìmọ̀ wa tó fi dájú ogun kọ wa ìmọ̀ wa náà ni ó wọ́n tún wá ń fi ìmọ̀ wa tó tún wá fi dájú ogun kọ wa kí àkàn wá sọ̀mọ̀ sí gbígbà pé wọ́n bá ti àwọn ìmọ̀ nìkan e, ìmọ̀ níta máa ń pè ní ìmọ̀ Islam wà láì kìí ṣogun ẹnìkan ìmọ̀ gbogbo ayé ló ní ogun gbogbo ayé sì ni oníkálukú kan tó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí oníkálukú sì wo báwo ni òun ti dúró ti ọ̀rọ̀ ọ̀rọ̀ mímọ́ ọlọ́mọṣẹ́ àfihàn náà ti ṣe ká láǹfààní ẹ̀ẹ́dẹ́ kí mọ̀ náà yé wa. ṣẹ́rá ọ̀rọ̀ kan lè ó lè wọ̀ bí wọ́n bá sọ kó mú jẹgbẹ́ láwọn 1940 1930 1950 lẹ́yìn tó bá ti ẹ̀ẹ́dá bá sọ àsọgbé ní ọ̀rọ̀ mímọ́ ṣé ó ṣe é ti tó ń náà dúdú púpọ̀ àwọn ẹni tọ́lọ̀ wá ní kímọ̀ ní ọmọ ẹ̀rọ wọn ẹ̀tí ẹ̀tọ́ àwọn ní ẹni ẹbá mẹ́rin kan local government yìí ẹgbẹ́ tún lè rẹ́ lòmíì mú oníjẹ́ local government ni mọ́ ó lè jọ di inú ó tún di inú state ní ìkẹ́tù lè rẹ́ lòmíì lọ́jọ́ pé àwọn tí màá ń jòkó lára wọn àwọn tí wọ́n bẹ àwọn àwọn tí wọ́n sì jòkó ti mọ̀ jẹ̀mọ́ ọ̀ ẹ̀wọ́n níye wọ́n kà wọ́n ní ìgbẹ́ta lè pè wọ́n so wọ́n níye wọ́n ló ń kà wọ́n níye tá a lè pè wọ́n àwọn tá a sọ pé ìmọ̀ tó bọ̀ lára wọn àwọn tá a níjọ́ nà lọ́hùn. tí wọ́n yẹ kí táyé dé ìdájú ti dájú ọ̀rọ̀ ọmọ ni yóò wá bẹ́ẹ̀ sọ táyé nìkan lè yóò tó pé nǹkan sọ yóò kàn lọ bẹ́ẹ̀ kò ní lọ bẹ́ẹ̀. àwọn èèyàn sọ̀rọ̀ ọmọ yìí ní àwọn ará ọmọ kan tí ìdálẹ́nu ọmú oní ọmọ ajáde wá pé ọmọ ẹ̀sọ́ èmi náà rí báyìí. ìdí rẹ̀ ni ó mú wa sọ̀rọ̀ yìí lálẹ́ yìí pé oníṣàlẹ̀ mọ́ challenge àwọn àfáà sáúdí ọ̀nà jìn ìkọjá ìrònú oúnjẹ ní ìjọba ẹgbẹ́ akọ́ mọ́jọ owó láàrin ara wáyé àyínná káàkiri ọkọ̀ tó ń sájọba ara rẹ̀ tán kájọ́ ọmọ pẹ̀lú àwọn àfáà sáúdí ọmọ abára dájú àwọn ilé ọwọ́ jẹ́ bí ẹ̀sùn ẹ̀sàmà kátó tún wá ní àwa ní sáúdí gbogbo àfáà rẹ̀ lárúbáwá tàbí àyínná rẹ̀ lé à ìlà ìlà ìlàlà ajá ìṣe tó mẹ́ta lọ́wọ́ ìgbà láì àbí àbíkọ́lọ́wọ́ dáadáa nípa kó tó síjú àlọ́ rẹ̀ wò wá títàwà wá sí lálẹ́ yìí ọlọ́run ní sàwálẹ́ ni tó máa wá sí ìgbéraga àbí táwa ní ìta bá sọ ẹnìkan ọmọ tàwa bẹ́ẹ̀ o ọmọ kéwù làwa kódà akóbàtà àwọn afá làwa tó gba àwọn afá yẹn lárúbáwá tẹ rí àwọn ọmọ kóbàtà fún wọn ní o ẹni tó bá ti dá afá nílẹ̀ lárúbáwá àfá àti wa ni wà mọ̀ kóbàtà fún mi tó bá wá ṣẹ́yọ̀ tó bá wá challenge àwọn afá wa àwọn ọmọ tí wọ́n yẹ ká lè wò pé iṣẹ́ challenge àwọn afá wa sí yìí ọ̀rọ̀ sí ìlọrin pẹ̀lú àbíyàn wá ní àwọn lárúbáwá wọn mọ tí jẹ́ àkúdàdà ọ̀la ọ̀rọ̀ yìí ó jìnà sínú púpọ̀ ó jìnà sínú ìmọ̀ kò sí ẹ̀ka bá nínú ẹni tí bá ń kẹ́kọ̀ọ́ nínú máa ń fẹ́ tọ́jú àwọn àgbà. Sólú ọ̀rọ̀ nìkò yẹ ká bá a lẹ́nu ẹni tó wá jẹ́ tọ́ọ̀lù ẹ̀mí ẹni tó ń kẹ́kọ̀ọ́ mímọ́ ká máa sọ pé ẹni tó ń jòkó ti ọ̀rọ̀ mímọ́. ẹgbẹ́ àti òkú sọ̀rọ̀ mímọ́ tí yóò bá sọ̀rọ̀ mọ̀ ó nílé yẹn ti máa ń sọ. ẹ àmọ́ tí wọ́n yẹ kí ìyàtọ̀ lárúbáwò mọ́ ti ń jẹ́ àkúdàáyà ẹ ti àwọn lárúbáwá ti ń jákúdàáyà títí ìdájọ́ rẹ̀ ló tẹ̀lé àwọn aṣọ ní a tún wá rọra ṣàlàyé ẹ̀ díẹ̀ fún ọba kí sì ìdájọ́ rẹ̀ nínú kí alukurani tó parẹ́ kí lànàbùwà muhammad sallallahu alayhi wa sallam kí ló tó parẹ́ àwọn àfáà tí wọ́n ti lọ kí ni wọ́n sọ ń parẹ́ ẹ̀ àwọn tí a gbìyànjú lágbára lọ́dọ̀ ọlọ́run àwọn tá a gbìyànjú láti sọ nìyẹn tọ́lọ́pọ̀ ẹ̀sìn àti àwọn ẹnìkọ̀ọ̀kan wa. dàbí pé díváìsì kan wà ní òní bí gbogbo ṣe ń ṣe àlà ẹ jẹ́ ń ṣe ìdí

Very correct. Okay, Alhamdulillah. So, aha, Alhamdulillah. Ọlọ́run ó ṣàlékún àgbọ́yé, ah, ti fún wa, wà. Tọ́, àkúdàáyà, kí ni jẹ́ lọ́dọ̀ Lárúbáwá? Ìjáwọ̀ Lárúbáwá tẹ̀ mọ́ sí jákúdàáyà bẹ́ẹ̀ mọ́ sí jẹ́ Ṣé wọ́n gbọ́ sí àdúrà sí ẹ̀gbọ́n sí ṣé àkúdáyà àti ẹ̀rẹ̀ ní ṣe pẹ̀lọ́rọ̀ wọn ṣé ìsìláàmù jẹ́ bí ẹ̀sọ̀rọ̀ ń parẹ̀ ìṣà àwọn ọ̀tá àrà fún náà lábọ̀ bá lọ lẹ́yìn àtọ́lọ́wọ́ bá sùn káàrin wọn ọlọ́mọdé àǹfààní àgbọ̀nyé àti ọ̀rọ̀ mìíràn ẹ̀rọ àkójọmọ́ nínú sọ́ni àwọn ọ̀ṣọ́ fúnra wa lọ ẹ máa tẹ láìkì àti lọ́ọ̀ ọ̀rọ̀ bá ti lọ lọ́wọ́ náà ẹ jẹ́ kí láìkì lọ́ọ̀ ó máa lọ láìkì lọ́ọ̀ láìkì lọ́ọ̀ ẹ̀ kí ẹ̀ àwọn nǹkan tí ò ní jẹ́ kí wọ́n ṣe ń jàǹbá nìyí Eh, Àkọ́kọ́, ìjẹ́ ń tẹ̀lé àkúdà àyà ah, àkóyà nílẹ́nu níbi báyé lájúdé yìí. Níbi ah, báyé lájúdé yìí, àwọn ah, ṣàlàyé rẹ̀ níwọ̀nba. Àkọ́kọ́ gbogbo ẹni tọ́lọ̀ bá ní kó tó níwọ̀nba. Òun náà kàn kọ́kọ́ lọ rí pèsè ìgbọ́ gbogbo ara rẹ̀. Ẹnjẹ́ ń pè ní Tànáà Ṣúkùn Àrùwáàṣì. Tànáà Ṣúkùn Àrùwáàṣì. Ìjìlá ló máa ń pè ní àkúdà àyà mi tàyà ṣúkún àrùwà ìwọ̀n náà tẹ́ báyìí tó bá ti wá tẹ́ owó tí ó gbé jáde mọ́ tó bá ní díkẹ́rájì tí mo translate nǹkan sí èwo wọ tẹ́síbẹ̀ tẹ ṣúkún àrùwà lórí technology ti wá fẹ́ jù dáadáa díkẹ́rájì oní òyìnbó àti ilá àti òwá ó ti wà ó wà lórí gbọ́gbù mẹ́rin náà àní sọ́rí ó wà lórí play store náà ọ lè gba ọba ṣe tán ẹ̀kọ́ ìkàlẹ̀ gbọ́rọ̀ ayé dáadáa bá a bá ṣe tán lálẹ́ ìlọrin download díkẹ́rájì yóò bá àti ìbò

tànásùkùn àrùwà onílárúbá ń pè tànásùkùn àrùwà onílárúbá ń pè jẹ́yìn pè nílẹ̀ yóò bá ní àkúdà àyà tẹ́yí tó bá ní ká mọ̀ sọ pé ilé ètò òmọ̀jú nìkan ẹjẹ́ ẹ̀rọ ìyá ọmọ sọ bẹ́ẹ̀ mọ́ ẹni tí ò bá yé kú ní òye o títí ń àwọn àbá àkọtíra ó kọ sọ fún mi àbá àkọjú tíra máa jẹ́ látàrí over one thousand years nígbà bí dúníà ló ti kọtíra ó kọ sọ́sì fún mi tí ó kọ tó pé o ìdá ìpè náà ní pé àkú dàáyà ebi ìdá ìpè lákú dàáyà lẹni tó kú ẹ̀fún wa gbọ́ pé ní kẹrin dìde àlẹ́ni tó ti kú ẹ̀fún wa ń jẹ́ bó náà lẹ́yìn ó náà lẹ́yìn tó náà la ìlàrá ìlọ̀lá ìlọ̀lá ìlọ̀lá ṣe lè máa àtẹmọ́ ọlọ́dàkùn máa fi máa fa ìmọ̀ kan máa fi ṣàdánwò fún wa o ọlọ́dàkùn àìmọ̀ kan tí ó wà papọ̀ mọ́jọ rẹ lójú ẹ̀ ọlọ́run dàkùn mọ́ torí pé táìmọ̀ kan bá ti papọ̀ mọ́jọ rẹ lójú ọ̀la ìràrí ìjọmọ́ olóòmùyàn máa sọ orúkọ àwọn yìí yóò mú yàn wò pé ẹ kí ni jẹ́bẹ́ kéde àkúdáyà èyí tá bàbá dáwì yìí nínú àbí dúníyà ẹni yìí ti kú ti ti lọ bí nǹkan bí two hundred and eighty one years sí ìjìlá ní kẹ́lí over one thousand one hundred years sí ti ní báwí ẹni yìí ti kú. ẹni báwí wa kọjú à ó ní mọ̀nà àṣà bá àdàgbò mọ̀nà àṣà bá àdàgbò àwọn ẹni tó tẹ̀lé lẹ́yìn kú ó kọjú ẹ̀rọ ìbínú àbí dúníyà ẹwọ́dún ọ̀hún ìbínú àbí dúníyà tó bá ń sọnú àwọn àfáà ìsìlámù tó bá òun parọ̀ fọ́yìkù dáadáa àgbà àfáà ìbínú àbí dúníyà nígbà tí dúníyà látijọ́ náà ló ti wá pọ̀ sí àkókò pọ̀sí àná rí manash ba'dal maut manash ba'dal maut ìtumọ̀ manash ba'dal maut ó ní pé àwọn ẹni tó sẹ̀mí lẹ́yìn tí wọ́n ti jẹ́ ó wá kó àìmọye ọ̀rọ̀ wá nípa wọn lọ́nà tó jọ kan ọ̀rọ̀ èmi ìdánilẹ̀ tó lálàáfíà àwọn ní ìdánilẹ̀ tó ní ìjà àlàyé àwọn ní ìdánilẹ̀ tó ní ìjà sí à ń kọ́kọ́ sọ ọ̀rọ̀ yìí náà ìwọ́n ìlẹ́rí lẹ́sọ̀láwù dáàbẹ̀ a gbọ́dọ̀ sí ìtàtúwọ̀ well established lọ́dọ̀ àwọn afọ́ ilẹ̀ lágbàá ni gbogbo rẹ̀ lárúgbẹ́ kò sí nígbà tí mo ti ń jákúdà yá ọba ayé bá rí gbá ah, ẹ̀ àní àkúdà ayá ayé ẹgbọ́lọ̀ bèèrè lọ́wọ́ àwọn alára kí náà mọ̀ sí jẹ́ òkú wọ́n tí yóò bá lárẹ́ mọ̀ bèèrè lọ́wọ́ pé òkú wọ́n láwọn mọ̀jú òkú àwọn ìwọ sọ tí wọ́n gbà yóò pẹ̀lú òkú wọn kọ ní òkú rẹ tó ti kú ọ̀nà àrẹ́tó ti kú lọ́rọ̀ táwọn lọ yí tù ní ẹ̀ wọ́n sọ wọ́n bẹ́ẹ̀ tó bí ọba ní àkúdà ayá ìyẹn ọ̀ sọ tí wọ́n gbà nínú pé kí náà ń pè lákúdà ayá ọ wà pẹ̀lú lágbájé ìgbà máa mọ̀rú ìjọba ìlọ́dọ̀ yín ẹ wá jẹ́ ṣe hásùrù tó ń tẹ̀ lákúdá ayé àti ilẹ̀ yóò bá nígbà tó bá yìí kó làkúdá ayé àti bẹ̀rẹ̀ tó ilé òkú láti máa wá torí ẹ̀ wá máa sọ fáwọn èèyàn pé ètò bá mọ̀ ìgbàgbọ́ ọmọ ìlẹ̀ Yorùbá ìkẹ́ rí láti ṣàkóso ìgbẹ́jọ́ làkúdá ayé ẹ wá wo ibi ọ̀rọ̀ ń bẹ̀ wá ń lù ààfẹ́kẹ́lẹ̀ ìbáyìí mọ́ tí wọ́n bá sọ lọ́rọ̀ ní 1940 tó sọ lọ́rọ̀ ní 1930 tó sọ lọ́rọ̀ ní 1950 ẹ̀rì sọ́jọ́ náà lọ́wọ́ bó ti ní sọ nítorí pé kí ni ìmọ̀ àwọn ibi tó wà ẹ̀ẹ́dẹ̀kẹ̀ mọ́ ká ní àwọn tó jòkó ti kí ọgbẹ̀ ẹ̀ẹ́dẹ̀kẹ̀ mọ́ kà wọ́n káfí wá láwọn ẹni tí mọ̀ yí àmọ́ ní ìtàdùn alásìkò tẹkinọ́lọ́jì tàbí ọlọ́sìkò ọjọ́lẹ́sì báyé sí ọdún tó báyìí kódà ìtàkùn Yorùbá mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n wá ní ẹ̀ẹ́dẹ̀kẹ̀ mọ́ ti mọ̀ mọ́ ẹ̀ tó pọ̀ jù wọ́n ti kì í ṣe ní

pè láti dára gẹ́gẹ́ tọ́pì àní mẹ̀láàṣ báyà ó pọ̀ tọ́pì jínú àti dúnú yàrá tíra bí àwọn sílẹ̀ wá dídá rẹ̀ òun náà tún sọ̀rọ̀ nínú tíra ọ̀rọ̀ àkúdà ayà tó àwọn àbá àti ìsọ ti tẹ́ tẹ́ sheikh islam ibn kẹrí àti àfihàn ìwà àlàáfíà àlẹ́ ìràmọ̀tòlá ìràmọ̀tòlá ìkọjá ìròyìn orí kẹ̀kẹ́ àbí olùbá ti tọ́jú ọ̀gá àwọn ọ̀gá bí wọn ò dàbí ìwà ti mọ́ nínú wọ́n ní ìkọjá ìròyìn orí kẹ̀kẹ́ olùkẹ́yẹ̀ fẹ́ wá wo pé wọ́ọ̀rọ̀ báyìí àwọn ní mọ́ olùkẹ́yẹ̀ wá ní àwọn bí àwọn èèyàn tó ń sọ wọ́ọ̀rọ̀ báyìí wá máa fi dá ọwọ́ akídà jẹ́ lọ́rọ̀ wọ́n jà fi ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ṣe rí tí ìmọ̀ tó yèkóró bá ti wà òun ni òní jẹ́ kí àwọn ọ̀rọ̀ tó mọ̀ bẹ èèyàn nílé iṣẹ́ ẹsẹ̀ gbé lórí ẹ̀ abá ìmọ̀ tí ò bá ti yèkóró kò sí tàbí ṣùgbọ́n a máa rí àwọn nǹkan kan a máa rá àwọn sáwọn òṣèré ilé ìṣèwà rí báyìí. àkọ́kọ́ àkúdà ayà ilẹ̀ Yorùbá ojú Yorùbá ń pè bẹ́ẹ̀ òun ni ká gbọ́ pẹ́ nìkan èèyàn kú lẹ́kọ̀ọ́ ó lè jẹ́ lẹ́kọ̀ọ́ mẹ́rin náà pé lọ́nà àdánù sí ẹ tún wá gbọ́ pé wọ́n rí ní bàdájì ẹ tún wá gbọ́ pé wọ́n rí lóṣogbo ẹ lè tún gbọ́ pé wọ́n rí sàlẹ̀kó ẹ lè tún gbọ́ pé wọ́n rí ẹ lè tún òun ló ń pè ní àkúdàáyà nílẹ̀ Yorùbá ìrẹ́ ẹ̀kọ́nu lọ́dọ̀ Yorùbá náà ìrẹ́ àkúdàáyà ìṣe ọ̀kan lọ wọ́n kàn lè rí níjọ́ tó kù náà wọ́n lè rí jọ́ kejì jọ́ kẹta ní ọ̀sán ọ̀sán ìrẹ́ ìrẹ́ ẹ̀kọ́nu ìrẹ́ àkúdàáyà nílẹ̀ Yorùbá ó ní gbé pé ó ti kú wọ́n ti fún wọ́n ti gbàgbé tó kú ó lò wá jẹ́ ìyẹn ogún ọdún àbí ẹ̀yìn ọgbọ̀n ọdún tó kà mú bí iye kan tí ó sì fọ́ ọmọdé lẹ́jọ́ ọ̀dá ní lójú wa tí ò sí ẹ̀mú bèrè bàbá alágbájá ni àwọn mẹ́rin ẹ̀bọ̀dá alágbájá ìjẹmọ̀ wọn àmọ́ àwọn ọlọ́kọ̀ rẹ o kódà àwọn náà ń bọ̀ lọ́nà wọ́n sì ti bẹ́ẹ̀ dé àwọn ẹlẹ́ni ti mọ bọ̀ wá sí family house wọ́n láwọn bẹ́ẹ̀ dé ó ní ká lọ pé yìí ẹ àníbọ̀dá alágbájá ọ̀dá alágbájá kí àbúrò mi ẹ̀sọ́ ni àwọn yíwọ̀ bá ti tẹ́ ẹkú pé ọdún wá rán wọn létí ìbànújẹ́ ó tún bí ooo ooo ooo nígbà bá sunkún tó àìjíríà ń sunkún tó ẹni tó ọjọ́ pọ̀ yìí ó ti kú nìsín ó bá ti oníbá yìí ẹ̀sìn yóò ní kalẹ̀ yìí mo ra bọ̀dá lọ́sọ̀ rẹ̀ ó wà pa ọ̀fọ́ tó gbèsè àgbà ó ní ẹ̀rùn náà lọ́kọ̀ mi rẹ̀ àwọn ọ̀sẹ̀ ẹ̀kọ́ o fẹ́ ní ti kú láì tó ń bẹ́ẹ̀ yẹ̀ máa bọ̀ wá bí sàárè rẹ̀ wọ́n mú lọ bí sàárè rẹ̀ ìyá kò náà kó padà lọ bí tó wà sọ́kọ́ ní tó ń gbé àbí kó pẹ́ fóònù nọ́mbà rẹ̀ àbí kó padà lọ́lẹ̀ wọn bí òfin gúrò rẹ̀ mọ́nu èyí náà ìran tọ́nu náà ń jẹmọ́ gbogbo dáhùn ìlú pátá ogun ẹ̀lú pẹ̀lú tí wá gbogbo ẹ̀lá wọn àfáà tó gbogbo ẹ̀lá láyé tí lọ lé lórí ó ní ẹ́sí èèyàn tí tí ò bá yé èèyàn orí sáṣọ ìyẹn náà kan lo nínú ra àkúdà àyà ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kó jẹ́ kí ìmọ̀ tó yẹ kóró rè ọlọ́mọṣà àti ní kálukú wa ẹ dákun ní pàtìkò yìí sọ fún gbogbo ìjọba ẹja lọ rèé wá ìmọ̀ nípa ẹ̀sìn wa ẹjá lọ rèé wá ìmọ̀ nípa ẹ̀sìn wa ìmọ̀ tó yè koro ìmọ̀ alálùbáríkà òun ẹja wa tẹ̀lé tá a bá mímọ̀ nípa ẹ̀sìn á kàn mọ kẹsẹ̀ bọ́sẹ̀ yìí ìmọ̀ ó sì máa túyàn láti rí aláìmọ̀ máa ń tú aláìmọ̀kan láti rí o torí pé ń jọ tí aláìmọ̀kan bá ti jẹ́ ẹnubọ̀rọ̀ mímọ̀ ìmọ̀ òjò rẹ̀ pé òun jọ fẹ́ sọ yóò sí lára mi ìmọ̀ wà ká ọ̀rọ̀ nìlànà tó àwọn lárúbáwá ìdákọ́ establishment ẹ̀ka àti ìwọ̀n olùkí ìdájọ́ rẹ̀ àwọn lárúbáwá wọn mọ sí jákúdáyà gẹ́gẹ́ bí àwọn yorùbá náà ti mọ sí jákúdáyà gẹ́gẹ́ bí àwọn ìran ìbómi náà ti mọ sí jákúdáyà tó ń tí ń tẹ́tẹ̀ lọ́dọ̀ lárúbáwá òun náà ni tanasukul arwa tanasukul arwa àwọn eléègbé lè tún gbà nìkan ní transportation wọ́n lè tún gbà nìkan ní incarnation gbogbo dáwí yìí mo ti wà lọ́wọ́ àwọn ìgbọ́gán ọmọdé ń jẹ́lẹ̀ tó lágbàá àwọn àbá àti kọtíra lórí irú ẹ̀ àní ọ̀rọ̀ níjọ́ ni ọmọ níjọ́ la bẹ̀rẹ̀ sí ní jẹ́ Yorùbá náà níjọ́ ni ìran Yorùbá bẹ̀rẹ̀ níjọ́ la bẹ̀rẹ̀ sí ní jẹ́ káwa Yorùbá rèé ọlọ́mọṣà fún adé àgbọ́yé ẹ̀ tó jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run èkó mọ́ṣà àdékò yé wa ṣe máa ṣe wá ní bá wí nínú ìmọ̀ tàbá padà sínú ìmọ̀ lẹ́wù bí tí yóò bá gbọ́ nímọ̀ o táwọn ń tẹ̀ láti dáyà o ó wá ju bẹ́ẹ̀ lọ níjọ́ àwọn a lè bọ́ lórí gọ́ọ̀gù kan tẹ́ gbọ́dọ̀ àti ìjọba gọ́ọ̀gù ọgbà wo ti gọ́ọ̀gù odò àwọn ọgbà wo ìdájọ́ làwọn yẹn ti tọ́ pa ẹ̀ ọgbà wo nǹkan wọn ti kọ́ pa ẹ̀ ọgbà gbogbo làwọn sàyẹ́ǹsì tàbí kẹ̀kẹ́ wọn lọ́dúnrọ́dún ọ̀rì wọ́n kọ́dà Wikipedia ògbè wa ó yóò tún ṣàlàyé rẹ̀ fún ọ Wikipedia bí àmọ̀ pé àwọn ẹ̀kẹ́ ti sọ di ìlànà ìjọsìn ara ká sọ yìí ilé ní pé ní àkúdà ayà táwa Yorùbá ń pè ní tó jẹ́ bẹ́ẹ̀ gbogbo ó wá fẹ́ dúdú èyàn kàn kú àpẹẹrí tó mọ́lú àbárí ní ìjọra àbárí ní ẹ̀rọ̀bábíà eh, àbárí ní àgbègbè àbárí ní ó ju bẹ́ẹ̀ lọ. èyí tí ya ó kọjá pé èèyàn wá kú lẹ́yìn twenty years ó ti wá lọ bímọ síbi kan wọ́n ti wá ọmọ rẹ̀ wá ó kọjá bẹ́ẹ̀ kọjá bẹ́ẹ̀ ìran kan nu. lẹ́yìn ọ̀rọ̀ ó gbajúmọ̀ nínú ìmọ̀ táwọn ó ní pé ó ti ń ṣẹlẹ̀ ọjọ́ ti pẹ́ ó ti ń ṣẹlẹ̀ ilẹ̀ ta sí kìí ṣe ní ló bẹ̀rẹ̀ kìí ṣàná ló bẹ̀rẹ̀ kìí ṣe ìjẹta ló bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ ọjọ́ ti pẹ́ ó ti wà ọjọ́ ti pẹ́ àwọn àfáà dẹ̀ ti discuss ẹ̀ ọjọ́ ti pẹ́ oríṣiríṣi ni àwọn ìrìnàjò lórí ọ̀rọ̀ tàbí sókùn àríwá àwọn sọ di ìlànà ẹ̀sìn wọn àwọn ọ̀kan náà sábà máa nẹra wọn mọ́ Islam àwọn náà fẹ́ gbàgbà lẹ́yìn ó jẹ́ kí irú àwọn ṣéfù àwọn yìí ní abdul andamu sí alẹ́ ìsàmọ̀tòwà ó jẹ́ káwọn ó dìsíkọ́sì ẹni òkúra mo fi ní ìlú àkọsílà àbí wọn àmọ́ ìṣèkú sábẹ́ tẹ́bù àkọsílẹ̀ tẹ́bù àmọ́ ní ọgọ́rọ̀ bá kọ̀rọ̀ ẹ̀yìn tí àlà ìgbọ̀n náà láwọn fi hàn wá àwọn ti dìsíkọ́sì ẹ̀ wọ́n dẹ̀ ti gbé ìbánipọ̀ àwọn onímọ̀ wá lórí ẹ̀ lórí pé kò sí ń jẹ́ bẹ́ẹ̀. tó àwọn ẹ̀kọ́ wà gbà débi pé àwọn òkàngbà tó kú yẹn kàn mọ́ ń wá padà nìkan àwọn gbàdé lẹ́nu pé gbogbo nígbà ló ti kú láyé téèyàn kan kú o wọ́n gbà pé kò kú kò lọ́bì kankan wọ́n gbà kó kàn fẹ́ yíra padà ó kàn fẹ́ pààrọ̀ ìlú ni tó nígbà míì àwọn ẹlòmíín kàgbà lọ́dọ̀ wọn pé bó ṣe kú yìí ó ti kú ò ní nàìjíríà ó ti lọ ń sẹ̀ ní ní Ghana a lè ní ó ti kú ò ní nàìjíríà ó ti lọ ń sẹ̀ ní lamẹ́ríkà ó ti kúrò ní nàìjíríà ó ti lọ ń ṣẹ̀mí ní egypt ìròrí àwọn nǹkan nu pẹ̀lú táǹpẹ̀ níta lásìkò àwà àwọn tàbí kò sẹ́nì kankan tí ń kú sọ pé à ń kú yẹn gbogbo ẹni tẹ́ bá rí tó kú ẹ̀mí rẹ̀ ó tún lọ padà dìde ìwọ́n àwọn míì tí wọ́n gba ìròyìn nínú àwọn tí wọ́n fi ń ṣẹ̀sùn yẹn àwọn wá sọ di pé dáta ara bẹ́ẹ̀ gbogbo nǹkan tó bá ti ń jẹ́ tó lẹ́lẹ̀ ẹ̀mí èèyàn kan òun ló lọ ń di tó lẹ́lẹ̀ yẹn tó gbogbo tó bá báyìí èèwọ̀ ni káwọn máa jẹ́ ibi táwọn ẹlòmíì bá gbára nìyẹn yónú o àwọn gbà pé ẹ̀mí ẹnìkan kan ò lọ bìkan ẹ̀mí mi ń bọ́ sára nǹkan mi tóun náà máa lọ sí ibi ó máa lọ bí nǹkan yìí wá mi àwọn gbà pé ó lè wá níwọ̀ èèyàn ju èèwọ̀ ní ká jí èèyàn ó lè wá níwọ̀ ẹranko èèwọ̀ ní ká máa jẹ ẹranko ó lè ó lè wá níwọ̀ ẹja èèwọ̀ ní káwọn ó máa jẹ ẹja àwọn yóò sọ́dọ̀ ìlànà wọn àwọn yóò sọ́dọ̀ ìlànà pé ẹ̀sìn mọ́jẹ nǹkan lẹ́mìí èmi àárọ̀ yìí àwọn tó ń pè láwọn búdíìtì ní ìjà àwọn ìròrí yìí làwọn fi ń kẹ̀sìn òun làwọn dẹ̀ dúró lé lórí òun làwọn fi ń gbà páwọn fi ń jí ìjọsìn ló jẹ́ sí ìwọ̀n tó ọba ilé gbímọ̀ lù kalẹ̀ tó ọlọ́ọ̀fẹ́ jẹ́ lọ́dọ̀ wọn ogun tí wọ́n fi tì ọ́ wọn ò fojú wọn màálù gẹ́gẹ́ bíi màálù wọ́n fojú wo màálù gẹ́gẹ́ bíi pé ẹ̀mí bàbá ńlá bàbá àwọn kan òun ló bó sára màálù tó bàbá àwọn èèyàn sì fẹ́ máa bá àwọn gbénú ayé lọ́bi lọ gbé àwọn màálù wọn wá. jẹ̀mọ́ ẹni pé kọ́nà kó ṣàánú wa ìran kan nu nínú ìran ìtawọ̀ ọ̀tẹ̀ mọ̀ pè láfúdáyà èyí táwọn wì àwọn àṣẹ́kùbọ̀ rẹ̀ ó padà ṣẹ́wọ̀lẹ̀ wa náà Nàìjíríà kódà àwọn ẹlòmíì tẹ́ ń tẹra wọn ní mùsùlùmí ìjà ń wí náà ń bẹ lára tiwọn náà táwọn ló mọ̀ táwọn ti ti ìlànà yẹn jẹ́sì àwọn ti bí jẹ́sì àwọn oníjọ́ àwọn ọ̀sán ní àwọn sùfíà nínú àwọn oníṣúfí wọ́n fara kọ́yìn orí barahamiya yìí wọ́n fara kọ́yìn orí tàdáfún àwọn àwọn padà náà wọ́n ti gbé àwọn wá ń sọra wọn ju káwọn náà mọ̀ mọ̀ sí ẹ̀kẹ́ lẹ́nu. wọ́n á ní ilẹ̀ ní nàìjíríà wà náà àwọn kan bẹ ó wà nínú àwọn christian ó wà nínú àwọn muslim ṣe àwọn máa ní àwẹ̀ kan lọ́dọ̀ wọn ìtumọ̀ àwẹ̀ yìí ni pé má jẹja má jẹran ìtumọ̀ má jẹja má jẹran ni pé má jẹ nǹkan ẹlẹ́mìí ó rà ń gbà mí gbà àwọn ẹni pé wọ́n lè máa jẹ gbogbo nǹkan náà ní jẹ ìgbà míì wọ́n gbà á àsìkò magrib wọ́n gbàrú àwẹ̀ àmọ́ tí wọ́n bá ṣínú nǹkan tí wọ́n fi ṣínú má jẹja má jẹran ni ìtumọ̀ má jẹja má jẹran ni pé má jẹ gbogbo tó bá ti jẹ́ nǹkan ẹlẹ́mìí gbogbo nǹkan ẹlẹ́mìí má jẹ́ gbọmọ àwọn mùsùlùmí alásàlá fi èyí àwọn tí wọ́n fi tí wọ́n wọ́n ẹ̀kọ́ méjì ẹ̀fọ́ alásàlá fi wọn. yá àwọn àtàkì ṣé wọ́n lọ jẹ mọ́jẹ ẹ̀kan lẹ́yìn lódì ìgbọ́lọ́wọ́ ọmọ òpèlé èèwọ̀ kí ló dé tẹ̀ ń pèlé èèwọ̀ fún ara yín níbi tí wọ́n àwọn wọn níbi tí wọ́n ti pè tájú lọ. tó ìwọ mùsùlùmí ìmọ̀ ló wáyé tí wọ́n ń dúró sí níbi irú àwọn ẹ̀rọ ní báyìí à ń padà bọ̀ wá ṣàlàyé tó àwọn tó bí mọ̀jẹ̀jẹ̀ mọ̀jẹ̀rẹ̀ nìyẹn àìmọ̀ ilá àwọn ọ̀gbọ̀n mi náà báwa náà bá fojú bọ̀ láyé tọ́lọ̀ wọ́n pa gbogbo ẹ̀sìn papọ̀ àti ìṣẹ́yó àti mùsùlùmí àti àwọn ẹlẹ́bọn lóògùn wọ́n pa gbogbo ẹ̀sìn. àwọn ẹgbẹ́ nínú ẹni tó máa ń propagate mẹ́jẹ̀dá mẹ́jẹ̀ àwọn táwọn ìlànà wà. wọn mùsùlùmí wọn wá dúró bẹ́ẹ̀ wọn mùsùlùmí wọn náà sì ń ẹ̀ wọn náà sì bá wọn ṣẹ́ ọlọmọta àtàlùwà gbogbo wa ní àgbọ̀yọ̀. ìjọba ìrìlẹ̀ yìí ó jẹ́ kó mọ iye wa pé ìròyìn tó ń pè ní àkúdà àyà tó kọjá tí yóò bá gẹ́gẹ́ rá yóò bá náà àti ìpadàbọ̀ wá ṣàlàyé fún wọn ní dáadáa insha Allah tó àwọn ìran kan nu nínú ìran alákùúdàáyà àwọn ìran kan nu nínú ọ̀nà tákùúdàáyà fi mọ ẹ̀sìn ti gbé bẹ́ẹ̀ ìyóò náà àwọn yìí wáyé wọ́n ti sọ yẹ bẹ̀sìn àwọn tí ń fi ṣe ìjọsìn tí wọ́n wọ̀ ní ilé wọn bẹ ní ìfẹ́sẹ̀ ìmí ń bẹ náà tó ṣe sí àwọn èèyàn bú àwọn ni wọ́n ní irú àwọn ìbílẹ̀ irú ẹ̀ ẹ lè bá a lọ́dọ̀ mùsùlùmí irú ẹ̀ ẹ lè bá a lọ́dọ̀ ẹni tí kì í ṣe mùsùlùmí pọ̀kíní egypt ẹgbẹ́ ní ọ̀rọ̀ tó sọ pé ẹ̀kíní wà ọgbọ́n ọwọ́ tó sọ pé kò sí ẹ̀ lóòótọ́ ìwọ mùsùlùmí náà ta kó pé ìjọba lápúdà ẹ̀rọ àwọn ọ̀dà fún tí kí ṣe wọ́n egypt láwùjọ ó egypt àwọn èèyàn mọ̀ pé òkè wọ́n rí kẹ́nìkan kú wọ́n tún wọ́n rí padà àmójé ipá àrípadà yẹn kẹ́ni tó kú la àrípadà ibi tó yẹ kájọ máa sọ̀rọ̀ ní lórí nìyẹn so ẹni bá ń sọ pé yẹn ẹni tó ti gbé àwọn àkòtí àbúkọ àbá àgbàpẹ irú ẹ ló ń ṣẹlẹ̀ wọ́n gbọ́ bẹ́ẹ̀ nìkan kú nìkan wọ́n lẹ̀ tó ní nìkan àmọ́ ibi tó kú nìkan káà tó wá rí nìkan kẹ́ni tó kú yẹn la wá rí àbẹ́lòmíì la rí padà wáyé ayé àdúgbò tó bá di tẹ̀lé láàrúwá tí wọ́n ń dá ṣùkúùkù kalẹ̀ sáàrin ara wa ẹ̀ tí sí ìdájọ́ ẹlú ìsìlámù kò ní ìdíkà ara wa lè mọ̀ ìsìlámù òfin tẹ̀sẹ̀ lákúdàáyà rí jẹ tó tẹ́yìn bá wá rí tó wá jọ pé a ah, kò tẹ́yìn ní a tún wá rí ẹ̀yìn ní tó tún lọ tẹ̀lé kò ní ó tún wá lọ ń bímọ sí kò ní wọ́n tún wá gbọ́mọ rẹ̀ wájú kò ní kí wá ló ṣẹlẹ̀ òkú yẹn kọ́ lẹ máa ló padà wálé ayé alukurani sọ̀rọ̀ pókú ò lè padà wálé ayé àkìrí ọba tó ń bá yí sọ̀rọ̀ ibi ọba tó ń sọ̀rọ̀ ń pa àkúdà yá yorùbá náà ní ló sọ pé òkú èèyàn bá láàyè ń wíjọ́ ìrí yorùbá náà ló tún sọ bẹ́ẹ̀ tó ti pọ̀ sí lọ́rùn àkúdà yá tí tó kù tá máa wù ní pé tí wá lè dájọ́ ìsáàbù kí ìhàwó làwa gbọdọ̀ kan sí gẹ́gẹ́ bí mùsùlùmí. ọ̀rẹ́ ẹ̀jẹ̀ lẹ́kọ̀ọ́ sí àwọn tó nígbà mẹ́rin àwọn àbáàlẹ̀ lárúbáwá ọ̀nà ẹ̀ ẹnikẹ́ni ní ìwọ̀n ọmọ ara rẹ̀ o tẹ́lẹ̀ ọ̀rọ̀ ìmọ̀ kọjá sí ẹ̀ka pé mo sọ mo sọ ọ̀la ọ̀rọ̀ mọ́ kọjá lẹ̀ ibi tí kálukú bá gbọ̀ mọ́ sọ mọ́ tí náà ti ìtẹ́ríba náà sọ ẹnu ọba kan mọ́ ní ìwàṣẹ́mọ̀ òun àwọn ẹgbẹ́ àbú sọ̀rọ̀ àbá ẹnu ọba dúpẹ́ bọ́lọ́ ẹnu ọba ìjẹ́bí ìjẹ́bí bọ́lọ́ òun lórí nítorí táwọn láwùjọ wà rẹ̀ tó ju láì jì wọn wọ́n ní kí wọ́n wọn dúpẹ́ bọ́lọ́ ìtẹ́ríba tá nídìí nìyẹn níbi tí wọ́n wọ́n pé ọmọ lárúbáwá alùpàjá mọ̀ pẹ̀lú bẹ́ẹ̀ sí jù lè akọ̀lọ̀ ó lábí mo ní pẹ́sẹ̀ ṣéríkùlù Islam ibinu tèmi àtà ṣílọ òwà bàbá yìí ti kú over seven hundred years tí àwọn kan bẹ lọ́dọ̀ mi nbẹ ó mọ̀ mọ̀ gbé wá sí òkúra rẹ̀ ó kò síra náà ó láwùn Al-Furqan bayna awliya Ar-Rahman wa awliya Ash-Shaytan síra tó gbajúmọ̀ Al-Furqan bayna awliya wa awliya ash ìyẹn ni pé ìtàbí máa ṣe yàtọ̀ láàrin àwọn táàmà pè ní wòlí ọlọ́run àtàwọn àtàwọn wòlí èṣù àtẹ́jẹ́ yóò bọ̀ wọ́n sí ọlọ́run àwọn òṣìṣẹ́ ní ọlọ́run tó ti sáré ìtẹ̀lé àwọn ìlọ ọlọ́run wọ́n wá mú àwọn èèyàn sọ́wọ́ tọ́lá ìdápọ̀ ẹjẹ́ akẹ́kọ̀ọ́ gbọ́ o ẹjẹ́ afọ́lábalẹ̀ gbọ́ o ọ̀rọ̀ wọn lọ́rẹ̀ wọ́n ni wà ní hàkùnà nínú àwọn tí wọ́n jọba yìí ṣe ikún ó làgbàlagbà onímọ̀ tó ó làgbàlagbà tó láàárín ẹbí nìtò ẹni yìí ń bẹ ní Egypt a ó sọ ọkọ̀ dímọ́ wọ́n ló wá sun àsọ́ọ́lẹ̀ fún ọmọ ọ̀dọ́ rẹ̀ papan ó wá ń sọ fọ́mọ ọ̀dọ́ rẹ̀ báyìí pé ìdá ana mítù ó ní tí n bá ti kú bàlá tẹ́lẹ̀ ahadan ó ní má pẹ́ anybody ìyàbù sínú ni pé kó máa wá wẹ̀ fún òkú mi bà á àjì ìhù ó lé ní ó padà wá wà ògọ́ náà sí èyí sì wẹ̀ fún ara mi bá àti mọ̀ wẹ̀ fòkù pàlẹ́mọ̀mọ̀ wọ́n nígbà tí ṣe omi sọ̀rọ̀ ló wá kú rọ́ akọ̀ bí mu hù ṣàkṣọ́n fọ́lọ́mọ ọ̀dọ́ rẹ̀ sì rẹ́ nìkan lóòótọ́ bí sùnwọ́ ti yìí bí ọ̀gá rẹ̀ ti rí tẹ́lẹ̀ lẹ́yìn náà ti rí fa àtẹ́kọ̀dà àtẹ̀wùwù ó bá okàn fóun náà mọ̀ nù dákọ̀ọ́lá ẹni mi sì wọlé òkú yìí lóòótọ́ wọ̀gọ́ sàlà lẹ́fà òun náà ló tún wá wẹ̀ fúnra ara rẹ̀ èèyàn máa ń di méjì èèyàn máa ń di méjì tó ẹni ká mọ̀ sọ̀rọ̀ àkúdà rà òkú ló padà àbí jẹ́jọ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ pé òkú tó kú tẹ̀kú sí nìkan òkú tó kú ló tún padà wáyé ó ti wá sọ àṣọwọ́dẹ̀ tó mọ̀lẹ̀ pé tí ń bá kú o mọ̀ ah, pé anybody padà tí ìyàgò sínú ìyàwó yóò gọ sínú rẹ̀ mọ̀ pé ẹnì kankan pé kọ́ wá wẹ̀ fún mi o àánà àjíìkù èmi gbogbo ń wọ́n fún ara mi wà ògbó sílù lẹ̀bùsí èyí sì wá wẹ̀ fókù ara mi tàlámàmá wọ́n nígbà oṣù títọ́ rọ́ àpọ̀ bí òun ṣàkṣọ́n ọmọ ọ̀dọ́ rẹ̀ sì rí ẹnìkan tí ìṣòro sí tẹ́lẹ̀ nìjẹ́ tí wà wòrán bọ́ọ̀gà rẹ̀ sí nínú kiri fa àtàkọ́dà àgbà wùwù ọmọ rẹ̀ sì gbàgbé a ọ̀gá mi náà nílò tọ́ lẹ́kọ̀ọ́ làwọn gbọ́n tààlà náà sọ ó sì wọlé ó wẹ̀ fókù ara rẹ̀ Fàlámbà kọ́dọ̀ báyìí kan dáàfin gúúsùlá, wọ́n nígbà tí ẹni ìgbà ìwọ̀fàlámbà kọ́dọ̀ báyìí kan dáàfin gúúsùlá, wọ́n nígbà tí ẹni ó wọlé tó wá parí wíwẹ̀ fún àwọn ọmọ ọ̀dọ̀ tó kù. Ayé tó ṣàlà ìmẹ́lẹ̀ nígbà tó wẹ̀ fọ́kùn lè dọ́ dọ́ọ̀bà òkàrímọ́nà rí ọba ló bá kóra. Jẹ́mọ́ tó yá, irú ẹlẹ́ ìgbò ọ̀dà ṣékùn ìsìláàbù ìbùrù tẹ́lẹ̀ àlóbi sọ́run nínú ìjẹ́ ní àti kó bá seven hundred years láti ní kò níbi kí ẹ lóun jẹ́ ìtàlẹ́ ìjà àwọn àfáàlẹ́ lárúbáwá ẹ̀rẹ̀ kí ni ọ̀sán mọ̀tí dákúdáyà ó rè lọ́dọ̀ òun ẹ̀ òkú òkú òkú ní wà lẹ́yìn òkú tí wọ́n wá ẹni ó kú òun náà ló tún wá padà wá ó bá gbẹ̀ fúnra rẹ̀ kò sí lágbọ́yé kí kí ó bá fẹ́ ni oní àbúdí méjì tóun náà ló di méjì kó rábí ọ̀tọ̀ tiẹ̀ ẹ̀rọ ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀wọ̀ kò ń ṣe lẹ́yìn báyìí mọ́ àfi ti lẹ́yìn báyìí Níbi lè báyìí láti fi oṣù ẹ̀yìn ọ̀rọ̀ ìmọ̀lẹ̀ tó kàn máa sọ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ti kọjá báyẹn. Àwọn ọ̀pọ̀ṣí ẹ̀ń wà lọ́ọ̀bẹ̀ ti à ń ga ṣíà. Nǹkan kan lọ́ mọ̀ àìmọye nǹkan yóò bọ́ fún ọ̀rọ̀ nímọ̀ nínú ọ̀rọ̀ ìmọ̀ nínú Islam kẹ́sì nílẹ̀ Yorùbá lọ ti dàrú wa. Ń dáadáa fara àbíjà, ẹ̀yìn bá bẹ́ẹ̀ dàkà àbíjà, ẹ̀yìn bá yọ àwọn àbáàdì kan lè yorùbá sí láwọn professionals àwọn doctors àwọn àwọn tí ìpínlẹ̀ university àwọn kódà lórí ìjọba university ṣe kó tilẹ̀ tó ìmọ̀ dáadáa wọ́n ti pẹ̀lẹ̀ yorùbá yìí ìdáná fòkàn àwọn ìdáná mọ̀hàdìdó ìdáná àríkó ọ̀hún ilé iṣẹ́ ní ìmọ̀ lọ́tí wà láàrin wa nínú ìmọ̀ ìgbàlódé ìdáná àtìbá àwọn dọ́tọ̀ wà láàrin wa àwọn tó ti sọ́jọ́ ìwọ̀n ọ̀dà àwọn èèyàn ti pọ̀ nínú mímọ̀ tó ọ̀rọ̀ ti kọjá ọ̀rọ̀ ayé jẹun tí ẹ̀kọ́ máa ń pọ́n ìrọ́pàá wọn kìí máa sọ̀rọ̀ ẹ̀dákùnrin tó wọ ìmọ̀ dé yìí níbi ìyẹn bá rí mọ̀ ní kó sọmọ ibùdó sẹ́rí àrí o tó ti kú ẹ̀wọ̀n bá tẹ́wọ̀n fẹ́ rí ẹ̀dẹ́gbò níbi sẹ́rí àti kò láyé ẹ̀wọ̀n tó mú wáyé ó yàtọ̀ irú kí ibùdó sẹ́rí àmúwá kí la fẹ́ sọ kalẹ̀ ní Islam yàtọ̀ pé bẹ́ẹ̀ ni òkú náà ló wá wẹ̀ fún ara rẹ̀ kí ni ẹjọ́ wá di méjì ni fóònù ó ṣe wá di méjì sẹ́rí àti yóò lè di méjì jẹ̀mọ́ àwọn tó yẹ ká bira wa rè máa jẹra máa jama àníṣọ́ wá di méjì ní pé òkú òkú olóṣọ́bọ́mọ̀ ó lákàdá ìlẹ́nu tàṣẹ́ tó tàbí ìtẹ̀lẹ̀ àìmọ̀ wọn alfurqan bẹ́ẹ̀ àwọn olùyá ìrànlọ́wọ́ wà olùyá iṣẹ́ ìfà ẹgbẹ́ olúwọ̀ bẹ́ẹ̀ bá ń bẹ́ ó sì ti kú bá sẹ́nu ọdún ẹgbẹ́ ṣòkò àti bá eléyà gbọ́ wà sí ìkànnú àwọn àbá wa ni irú tó jọ márùn-ún tó ṣẹlẹ̀ sí ibi ìgbésẹ̀ ní aṣọ ìgbọ́nà àfáwà ṣe ọkàbọ̀ àyíjìbá ló ní ọ̀rọ̀ wà sí jí wọn gbọ́ ìlú ìfẹ́ olùdígbọ́ wà sí mi lẹ́nu wọn wọn wá sọ wọn wá nàréètì àwọn ọdẹ kan mò ń dákọ ọba ìtorí mo lè má rí tẹ̀lé nàréètì dáadáa àmọ́ insha Allah máa gbìyànjú àti sọ agbára rẹ bá ti ni ẹ ẹ sí mọ àwọn ọdẹ nílẹ̀ Yorùbá ọdẹ yìí lójú ayé ẹ̀ ó ti máa ń ṣe nǹkan mèremère nǹkan mèremère ló ti máa ń ṣe tẹwàá rí àwọn nǹkan tí máa ń yàwó yẹ̀ lẹ́nu nínú tí máa ń ṣe lójú ayé rẹ̀ tó bá fẹ́ travel báyìí ẹgbẹ́ kìí ṣe àfá ògbọ́ yóò kìí ṣe àfá ọdẹ ẹgbẹ́ta láti pèèyàn lọ́dẹ jọ́nà lọ àwọn ọdá fi ti lápẹ́rẹ́ tí a fi sọ́bà àwọn ọdẹ tó ní àwọn ògùn bá lọ́dọ̀ àwọn ògùn tààrà àwọn ọdẹ tó ní ẹni gbogbo àwọn ọlọ́dọ̀ àwọn alùbínú àwọn ọjẹ́ pé pé àwọn rí bẹ́ẹ̀ kọ̀ rí ò ó làwọn tàbí sọ̀rọ̀ àwọn ọjẹ́ bàbá yìí tó bá fẹ́ ṣe ìyàdù tó bá lọ́ọ̀ fẹ́ lọ lẹ́tàpá yóò kàn wọ́n nu ilé agbára rẹ̀ lọ ni àwọn ọmọ sì ní pé àwọn lé wọ́n rì bàbá òní jáde lọ́wọ́ tí wọ́n bá lọ dúró rẹ̀ báyìí wọ́n lè ti gbé ọ̀sẹ̀ dìgbà ó ti dé pápá ó ti gbọ́ rẹ̀ ó ó ti rẹ́ sí Pàdúgbò ó ti rẹ́ sí Kánò ló káàkiri ni inú ní agbára àwọn tí lọ ń ṣe tó jẹ́ ìkẹ́ ìmọ̀ rí ìgbọ́ wá kú sáà ó wá lọ́rìn àjò kan ó wá mú adìẹ kan àtẹyẹ lẹ́kàn dání ó wá sí àwọn ọmọ rẹ̀ nínú òde láti àjò wá ní ah bí i ti ń wo iye o ó dàbí pé kò ní pẹ́ mọ́ tọ́lọ́jọ́ òfìdí kò ní pẹ́ mọ́ tọ́lọ́jọ́ òfìdí ìjọba ẹ̀dá fún ẹ farabalẹ̀ gbọ́ ìtẹ̀dá òun ó lọ́lọ́jọ́ tí ó sì dé yìí èmi gẹ́gẹ́ bí ẹnìkan ẹran tàwa yóò gbọdọ̀ sùn rẹ̀. kódà mẹ́yàn ọmọ mi ìfẹ́ dójútì yìí torí pé ilẹ̀ yorùbá ń jọ́nà òkú tó bá kú táwọn ọmọ rẹ̀ ò rí ti tọ́ka pé ojú orí rẹ̀ rèé bí àbùkù náà máa ń worú nǹkan bẹ́ẹ̀ nílẹ̀ yorùbá. ó ní ìyín wàá fún yín láàyè pé kán ti yín kán ti máa ń sin gbogbo òkú. ó ní àmọ́kẹ́ alẹ́ mọ̀ pé ẹ̀ẹ́kàn sí ní ẹran mi ò ń ṣolẹ̀ yìí èyí padà wá o tí n bá sì padà wá ẹbí ẹ yìí àtẹyẹ eléyìí ò ní lù dání èyí ò lẹ́bi rápẹrẹ pé a lóòótọ́ èso jama ọba ọ̀rọ̀ bá ń lọ lóòótọ́ ọ̀rọ̀ ń lọ lóòótọ́ lóòótọ́ lóòótọ́ àtẹnígbà sọ̀rọ̀ yìí wá lọ tó lọ lọ lọ lọ tó lọ lọ lọ lọ tọ́jọ́ pẹ́ tọ́jọ́ gorí ọjọ́ tó oṣù gorí oṣù bàbá ìbá kú bàbá ọdẹ ìgbọ́ kú ariwo sọ torí bá mọ́ nínú ìlú palágbára ni àwọn ọdẹ ẹgbẹ́ rẹ̀ náà ní gbogbo àyíká wọ́n mọ́ palágbára ni tájúkú ti mọ̀ pé ẹ́ alágbára lọ alágbára lọ alágbára lọ àwọn á ṣe ojú orí jẹ náà àwọn ọmọ rẹ̀ náà wá rojú orí kí ni kan wá ń jẹ tó jẹ bá kún gbà náà wọ́n máa ń pè ní ọjọ́ pa ní tí mo wí àwọn tó bá jẹ́ àwọn àgbàlagbà ó ti mọ̀ ó ti mọ̀ pé á àwọn ọdẹ ẹjọ́ náà máa ń sọjọ́ pa tẹ́rọ́jọ́ ni bí ọjọ́ táwọn èèyàn fi máa ń ṣòkú náà bẹ́ẹ̀ làwọn ti máa ń ṣe ẹni ọwọ́ àwọn alágbára ńlá bẹ́ẹ̀ wọ́n wàá dín nǹkan tó dàbí wọ́n múra fún bí ìmúra ni ó jọba lágbára yìí tí máa ń múra gẹ́gẹ́ tí ó dàbí òun pépé títí wọ́n wá kó gbogbo ogun rẹ̀ gbogbo agbára rẹ̀ nígbà náà ni wọ́n fẹ́ dismiss ẹ̀ wọ́n wá dájọ́ pàṣọ náà ọjọ́ pa àwọn láwọn oríṣiríṣi alágbára tó wá dólógún àkódà àwọn sọ pé irú ọjọ́ báyìí ni wọ́n máa ń ṣàbùrú fún àwọn ọmọ rẹ̀ ìhà àbá yóò fi lára lórí ayé nígbà náà ni wọ́n pa àwọn ọmọ rẹ̀ náà jẹ́ ọlọ́run yóò kò kú sáyé mọ́tò gbígbà wọn ó bá di ọjọ́ pa bàbá kàwé ìgbà tó jọ pàtó gbogbo àwọn alágbára àwọn ẹgbẹ́ àwọn gbogbo ẹ̀dá ló ti ẹ́dìbà wọ́n ti pọ̀lẹ́ nígbà wọn pọ̀ wọ́n ti jòkó ibi wọ́n ti ń tẹ́sọ̀ lọ ó kàn yọ lọ́ọ̀kan láti gbogbo ni ó ti wá yọ lọ́ọ̀kan láti gbogbo ẹ̀yìn tó lóun ó mú dání jọ́nà adìẹ àtẹyẹ lẹ́yìn ó wá mú dání ìrántí bí ẹlẹ́bí ẹ̀rú fún ní o e ilé ní gbogbo méjèèjì bẹ́ẹ̀ mú kan sọ́wọ́ ọ̀tún mú kejì sọ́wọ́ sí bẹ́ẹ̀ bọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ̀ bẹ́ẹ̀ wọ́n ti gbà tó láti gbogbo báyìí títọ̀ wọ́n títọ̀ wọ́n títọ̀ wọ́n bí títọ̀ wọ́n báyìí dé gbogbo ẹ̀wé tó bẹ́ẹ̀ tó ó padà báwọn alágbára ọ̀tẹ̀ ní ìfìfọ́ wọ́n rírú agbára sí ẹ̀yẹ rí kálukú wọn náà wọ́n fẹ́rẹ́gẹ wọ́n ti erégé ọba ń gbọ́ ẹni orí yọ ọ́bí lé mo ti ẹ̀jẹ̀ pé orí kọ́ ní mọ̀ ń ọ̀yẹ̀ ọlọ́run ọba ní mọ̀ ń ọ̀yẹ̀ ohun gbogbo òsínlọ́wọ́ orí ọwọ́ kádàrà gbogbo wà àmọ́ bí yorùbá fẹ̀sí lọ́wọ́ àbá kálukú wọn fọ́ra jẹ kálukú wọn túká kálukú wọn lọ àwọn ọmọ rẹ̀ náà wá dúró nígbà wọn dúró ó wá bí ọjọ́ pàtó tó wá lọ bí mo fọ́nù ó ara ó kí táwọn awó tí wọ́n kíra wọn ó wò pé àrùn náà àwọn ọ̀rọ̀ náà lẹ́gbẹ́ rẹ̀ yóò tọ́ kò wá sọ gẹ́gẹ́ bó ti wà lójú agbo ẹni ìyọ́dẹ̀ ó wá wọnú eléyìí táwọn wí ìmọ̀ṣẹ́ bí fíìmù ni o èdè fíìmù ó ṣẹlẹ̀ ńlẹ̀ yóò báyìí táwọn ẹni tí ó ṣẹlẹ̀ sí títí ó sílà sí ìtẹ̀lé ibi lọ́dọ̀ tèmi èèyàn méjì péré ló wà láàárín èmi àkọ́dé táwọn yìí tó ṣẹlẹ̀ sí. ọ̀kan ni wọn pé ìtọ́ta àmọ̀ dáadáa ni tó dájú ẹ̀rẹ̀ sí àbá So, إسناد العالي إسناد اليوم عالي know my جدا طب بعدين yẹ́nì wọ́n bá tí jésù lọ́dún alí bọ̀ àwọn ọmọ tí ó rẹ̀ tìmọ̀ yíwa bàbọ́ ọdẹ yìí ìgbówájú tó wo ilé ọ̀pá tó ṣe tó ṣe ó wá wọ ọnu ilé agbára rẹ̀ lọ kíbi tó wá máa ń jòkó sí jẹ́ dọ́wà lọ rẹ̀ jòkó mẹ́rin ó rẹ̀ tẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní ibẹ̀ ló ti wá sí bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ó wá sọ fáwọn ọmọ rẹ̀ pé kẹ rí báyìí kẹrí pé mo sọ fún yín ẹran mi ò gbọdọ̀ àmọ́ tí ń bá kàn ṣe kí n mọ́ sùn lẹ́gbà mo kú tán kó máa dàbí ó mo ṣe gbà wọ́n láàyè kí wọ́n lẹ́yìn náà tí wọ́n rí ẹ̀rọ náà súnlẹ̀ wọ́n níbẹ̀ rí bó ti dé wọ́n sì lẹ́bàá yé wọ́n ti pẹ̀lú àwọn ọmọ rẹ̀ tó wá mọ́ọ̀kì rẹ̀ dáadáa tó náà máa wo dáadáa olóòbẹ̀ sílìkì olóòbẹ̀ sílìkì ó ti wáyé tí olóòbẹ̀ àmọ́ gbàgbà rẹ̀ ń náà sí ní ìsìlámù ó sọ ń pa rẹ̀ tí gbọ́gbọ́ yá bẹ̀rẹ̀ mẹ́rin náà ọ̀rọ̀ ni àṣẹ ibiṣẹ́ ibi gbàgbọ́ lágbára tí mo ń ọ̀rọ̀ ní mọ́ múni lọ́jọ́ ọ̀rọ̀ ẹ dákun ibi tí mo rọra sọ yìí ọlọ́ba àkan irú ẹ̀ bá ṣẹlẹ̀ sí ilẹ̀ Yorùbá yìí ẹ pé olùdókòwò ni wòlíì àwọn ọmọdé tí ó bá jogún bá wòlíì ó bá wà wòlíì nìyí ẹ wòlíì nìyí ọ̀rọ̀ tí ṣètò sẹ́ni kò yẹ kó jẹ́ táàmù wá fi máa wọn ìmọ̀ àwọn èèyàn àbí táàmù ìmọ̀ wọn pé bò ní mọ́wọ́ ti tó táàmù àbí afọ́bù káàmù pàrọ̀ yẹn kan ní ọ̀rọ̀ tàwíìdì lọ́dún mẹ́lọ́kànlá ìníwò tí wà ewé wó bẹ́ẹ̀ tàwíìdì èwo bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí pé ọ̀rọ̀ táwọn sọ ọ̀rọ̀ tàwíìdì gẹ́gẹ́ lọ̀rọ̀ táwọn sọ ṣé bí ẹni tó bá ti ń gbé igbá yìí bẹ́ẹ̀ àpẹẹrẹ ẹgbẹ́ yìí ló gbàgbọ́ ní tàwíìdì náà nìyẹn jọmọ́ ọlọ́mọdé àwọn alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ ó jẹ́ kọ́rọ̀ ọlọ́run kò jẹ́ kó yé wa láti gbogbo ta wá wí àti wá rí tó exist àríjọjẹ tilẹ̀ Yorùbá ó ti kú wọ́n ti tú ó tó padà wá tó náà ló padà wá àríjẹni tó sọ fọ́mọ ọ̀dọ̀ rẹ̀ tí ń bá kú ẹnìkan kan ò gbọdọ̀ wẹ̀ tó kù mí èmi ní bọ̀ wá wẹ̀ fún ara mi tó náà ló sì wá wẹ̀ fún ara rẹ̀ lóòótọ́ ẹwájú apadà yìí wá ní abala àti tọ́pìtì wa ó lè pé kí sí ìdájọ́ rẹ̀ nínú kìlá pẹ̀lú sáà sàlàyé yìí ti dàn mọ́ àìjẹ́ kò níbi à ń challenge àwọn àfáà náà ìjẹ́ tọ́wọ́sọ tí jákúdára àtijọ́ yé àwọn akóbàtà àwọn kódà irú àwọn ṣe tó ń bọ̀ ọ̀gáàrò gbọ́dọ̀ dé nàìjíríà kéyìn ló wà nípa akóbàtà akóbàtà ń bo àwọn tí ó kóbàtà wọn jẹ́ àwọn àgbàgbàgbàlagbà ní pẹ̀pẹ̀ irú àwọn àyíwọ̀n tó wájẹ́ yìí ni pé kí àwọn àyíbá kóbàtà náà fáfọ́ ìdánù àdínú láti gbogbo ẹjọ́kùn ẹjọ́mọ̀ jẹ́ kìí ẹjọ́mọ̀ jẹ́ díẹ̀ díẹ̀ ẹjọ́mọ̀ jẹ́ ilẹ̀ yorùbá ẹjọ́kùnlẹ̀ yorùbá ti kọjá lẹ́nu bá fún ìwọ̀n ẹjọ́ o ẹjọ́ o ẹjọ́ o ẹjọ́ o ilẹ̀ yorùbá yìí ó ti kọjá lẹ́nu kẹ́nìkan ló pa o ìmọ̀ ìṣogún ẹnìbọ̀dì wa owó gbogbo aláwọ̀ ìta símọ̀ o ìmọ̀ ìgbogbo aláàdúgbò pọ̀ omi tuntun ti irú ẹja tuntun ti wà nú ẹ jẹ́ gbogbo orú àwọn ẹni táwọn bàbá wa kan tí wọ́n lọ láìlẹ̀ jẹ tí wọ́n rí jẹ ọlọ́run bá ti tó wọlé nì ó sì ti bàtí rí wọ́n nì báwọn ẹgbẹ́ bá ń bẹ láyé lénìí wọ́n tún lọ tún dẹ̀wò dáadáa wọ́n wọlẹ̀ wọ́n wẹ̀lú ọkọ́ wọ́n wọlẹ̀ ẹ̀gbọ́n wọ́n wẹ̀lú ọkọ́ jẹ́ gbogbo ọ̀rẹ́ ọdún ẹgbẹ́ wo ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ láyé ìsìn ọmọ lágbàwọ̀ nínú kó ti pẹ̀lẹ́pẹ̀lẹ́

ẹ̀yìn náà wọ́n sọ báwọn èèyàn kan fìmọ́ fi ìyẹ̀ṣe yẹ̀yẹ́ àmọ̀dúgbọ́lọ́dọ̀ ọlọ́run o àdúgbọ́lọ́dọ̀ ọlọ́run o tó bá ní kí wẹ́ẹ̀ bá tilẹ̀ mọ́ ṣe ní jáde dáadáa tún ṣẹlẹ̀ lẹ́yìn bá náà nù. ààrẹ pé jáde náà bá ti ń gbà káwọn èèyàn kan fi ń ṣe yẹ̀yẹ́ lórí ọ̀rọ̀ ọ̀nà ẹ ti ń júwe tó yá ẹ̀jẹ̀ inú àti mọ̀lẹ́gùn ara yín ààrẹ ti ń júwe bẹ́ẹ̀ báwọn báwọn èèyàn kan wọ́n máa ṣe ìgbéraga pẹ̀lú mọ́ alhamdulillah aláta síbẹ̀ pé ìmọ̀ ìdílé kò kò parí sọ́dọ̀ yín ìyíhùn náà ló sì gbọdọ̀ wà wẹ́ẹ̀ ìpàdé irú kẹ̀yẹ́ gbọdọ̀ jòkó lẹ̀ yóò ba yi agbọ́dọ̀ wà pé ilẹ̀ yóò bá yìí ilẹ̀ yóò bá lọ́wọ́ bá ti gbàdúrà wa kẹ́rì kẹ́kẹ́ bá dá wa padà sí oko tàná mọ́ ọlọ́run dánú wa àti àwọn àbá ilẹ̀ yorùbá tẹ́sí ah, ní àwọn táwọn sọ̀rọ̀ yìí àwọn èdè àmẹ́lẹ̀ yìí kó sàkọ́kọ́ mọ jẹ́ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ náà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì jọ náà kí wá ní Islam sọ nípa àkúdà àyà kí ní Islam sọ nípa àkúdà àyà gbogbo àwọn tá a bá ní àlùkò àmì ìrànwọ́ bá tún gbọ́ mí náà lọ lọ́wọ́ translation dákùn náà lọ ìwé translation pé kùránì rẹ̀ kọ́ mọ́ tọ́ba lárúbá kà dé lárúbá rẹ̀ kọ́ ká lọ sínú súrọ̀tù àlùyà súrọ̀tù الأنبياء آية 95 من سورة الأنبياء قال الله سبحانه وتعالى في قل وحرام على قرية أهلكناها وحرام على قرية أهلكناها أنهم لا يرجعون قال لي وحرام قطوع قتل àádà kọ́rìyà ti nà àhẹ̀lẹ̀tìmẹ́à lórí àwọn ọ̀ràn kan tá a bá ti parí. annahum la yarji'un ṣé kó tún wá padà wá àwọn ìlú tó ti kọjá àwọn tá a bá ti pa wọn ní padà wá. jẹ̀mọ́ àyà Al-Qur'ani nìyí Suratul Anbiya àyà ninety five. àwọn tó ti pọ̀ náà wọ́n jẹ́ bí wọ́n ti túnu bí wọ́n ti túnu tí wọ́n rọ̀wọ̀ lórí wọ́n yẹn ó ń tẹ́ láàyè sí ìbú rẹ̀ àmọ́ ká gbogbo ìwọ̀ àyà ìwọlóbàmù jama àyà kan ní inú alukoran tí ń sọ fún wa pé ẹni bá ti kú ó ti kú ìgbò wa o tó àwọn òun fẹ́ mọ̀ tí ìtú wa sọ̀rọ̀ pé àwọn tó wá kúta wá rí padà ń kọ́ gbogbo ẹ̀ lórí àlàyé gbogbo ẹ̀ lórí àlàyé kódà gbogbo ẹ̀ tí kọ́dà àlùjẹ̀nu ìgbò wa bẹ́ẹ̀ insha Allah ta'ala kí lóun náà wá jẹ́ aṣọ ní òjijẹ́ a sì ṣàlàyé rẹ̀ nítorí ilé ní ṣá ọgbà ọ̀tà ààrẹ jama ìkan ni àwọn àyà báyìí ó wá wà ní àlùkò ẹlẹ́ẹ̀kejì adéèdì mo dúpẹ́ mú wáyìí adéèdì yìí ń bẹ́ nu súnmọ́ mi pèrè méjì àlùbámu kiri mi sí ọ̀hún ń bẹ́ mi kiri mi àbí 3010 3010 abambe àti bá nínú súnmọ́ ní يمكن بيان بعض الأحاديث الصحيحة في شيخنا العلامة المجدد المحدث أبو عبد أبي عبد الرحمن محمد ناصر الدين الألباني عليه رحمة الله رحمة واسعة. أنا هو مسلسلة الأحاديث الصحيحة هو حديث حديث 3290 حديث في مبكي أبا عبد إلى حديث لك حديث أبا جابر بن عبد الله رضي الله تعالى عنه وعن الصحابة أجمعين. Jábìrì ibn Abdullah, ó ní làkíyà ni Rasulullah sallallahu alaihi wasallam. Ó náà nábì sallallahu alaihi wasallam ń pàdé èdè lọ́dún kan. Àkọọ́lẹ̀ ni, ó náà nábì wọn sọ fún un pé, Yà Jábìr, ìrẹ Jábìr, máa ní àárọ̀ kẹmú kásìrán. Ó ní à, ah, kí ló dé tí mo rí ọtọ́ kíkúkà ìrẹ Jábìr? Jábìr wọ́n dán, ó ní kùlù, ó ní mo bá ní yà Rasulullah, ìrẹ òjíṣẹ́ ọlọ́run. Òṣìṣẹ́ kútìlà yawma Uhud bàbá mi lẹ́yìn náà ti mọ̀ bàbá mi kúkú ṣẹ̀yìdì níjọ́ ogun Uhud ni wọ́n pa bàbá mi wa taraka iyalan wa taraka iyalan wa daynan bàbá mi ti fà wọn mọ́lẹ̀ bàbá mi sì náwọn gbèsè kan náà lọ́rùn báyìí ànábì wa ni afala ubashiruka bima laqiya Allahu bi àbá ìrẹ́jáde ṣe ń fún ọ ní ìjọlọ́wọ́ ọba ti kó bàbá rẹ̀ lọ́nà tó jẹ́ kó nà bàbá rẹ̀ ń gbà òkú tán à dábí ibùdó abdullá ó ní à kún jù bá láyà Rasulullah ó bá nílò òjíṣẹ́ ọlọ́run a yóò wù mí ẹ̀dáfẹ́ ẹbí ń gbọ́ kí ni nǹkan náà tọ́lọ́wọ́ ọba wa fi ń kó bàbá mi lọ́nà anábìwa Muhammad sallallahu alaihi wa sallam anábì ní àfi kó ṣe pé lẹ́yìn ìgbàgbà àárẹ̀ yẹ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ́nà ọba ti lọ lòrò ó ní ṣùgbọ́n o tí a sọ fún ọ̀rẹ́ jáde ó ní sọ wá rí àmọ́ bàbá rẹ̀ bàbá tiẹ̀ tiẹ̀ wà áhàyà abáàt ọlọ́run bá iye bàbá rẹ̀ ń bò kú tán bàtẹ̀lámàwú ti bá hàn ọlọ́run bá sì bá bàbá rẹ̀ sọ̀rọ̀ sòfé kí bàbá rẹ̀ ń gbọ́ ìwọ̀n lọ́hùn subhanahu wa ta'ala ah bí jábìrì ti gbọ́ báyìí ẹ́ òun náà tí ẹni pé náà bá ti lọ àwọn ànábì ọlọ́run náà bá mọ́ bá sọ̀rọ̀ bí ànábì amúsá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò kí tọ́nà wọn bá bá ìdá rẹ̀ sọ̀rọ̀ anábìrì kò ṣẹlẹ̀ ọlọ́run wọn bá yí bàbá rẹ̀ ó sì bá bàbá rẹ̀ náà sọ̀rọ̀ nínú ọ̀dá àfẹ́lẹ́ àkídà wọ́n bá ń sọ̀rọ̀ kí wọ́n dépò àwọn ànábì ọlọ́ tọ́lọ́wọ́ ọba bá sọ̀rọ̀ wọ́n lọ rí mú Abdullahi sílé bàbá Jábìrì wọ́n lọ rí mú wọn. tọ́ Jábìrì nínú Abdullahi bó ti wá gbọ́ òní láì ó ní bọ̀kan ó ń pàdé bí wọ́n sọ wípé kódà ìtọ́lọ́wọ́ ọba bá bàbá rẹ̀ sọ ni pé yá Abdi ìrẹ́rù mi tàmẹ́nà àlẹ́yà ọ̀rọ̀ tẹ̀kì kí ẹ bèèrè kankan lọ́wọ́ èmi ọlọ́run ìsìnkú ọ mo ti rábìrì gbogbo ìjọba bèèrè bèèrè kankan ìfọ̀ bàbá jábìr wá béèrè lọ́wọ́ náà jẹ́rọ ìjẹ́mọ tó béèrè tó ní pààlà rọ́pù ní pé yàrá ìrí olúwa mi tí mo fẹ́ ni pé tó yìí ni a tó bá tún lè jẹ́ padà lọ sí ilé ayé bọ̀ èyí ní ìkẹ́jú bẹ́ẹ̀ lọ sí o kọjá pé tí n bá tún wá padà sáyé fa òkúta lù sí ìkẹfà níyà mo fẹ́ kán tún wá pa mí nítorí tiẹ̀ bá ti pa mí nítorí tiẹ̀ ní gbogbo olùdó mo tún fẹ́ kúkú nítorí tiẹ̀ ọlọ́run torí ikú mo kú torí ti ọlọ́run náà lọ sí pọ́n mi dé báyìí mo tó fẹ́ kú kú torí ti ọlọ́run ọba nílẹ̀ èdè sára rọ́bà ẹgbẹ́ wa jáde àkọ́nà bàbá wa ń dá bàbá jáde ìlú òun à nígbà òdìṣọ́ yìí kò bá ṣẹlẹ̀ àmájé nǹkan ti síwájú eléyìí ó ní pé ìnáwó kan ti sábà kan mí nìyẹn ọlọ́run bá ní ó ti tẹwájú kéèyàn náà wọ́n ti sọ pé annahum ilayhim ilayha la yarji'un títàwọn ìta bá ti parẹ́ wọn ní padà sílé ayé máa ọ ti kú ọ̀ọ́yẹ padà síbẹ̀ lọ. tẹ̀mọ́ kílà níbi ń sọ fún wa india mọ̀ pé àlẹ́ni tó bá ti kú kò ní padà wálé ayé mọ́. ẹni tó bá ti kú kò ní padà wálé ayé mọ́. tọ́ tá a bá wá rí wẹ́ẹ̀ tẹ̀mọ́ tá a bá ìjà àti ẹ̀ rí wẹ́ẹ̀ gẹ́gẹ́ nìkan kú kó padà wá. a lọ́ fi ìsọ̀tà kúdà yà ìjà rí àbá àti ẹ̀rí nínú àlùkò àìsí àtúwà irú ẹ̀ àmọ́tí ọlọ́run ọba mọ́ díje ọlọ́run ọba ọmọ ẹ̀kẹ́ irú ẹ̀ láti túbi sí àmì kan lọ́lẹ̀ láti túbi sí òdodo kan lọ́lẹ̀ òun látúwà fi mọ́ irú ẹ̀ nínú alukur'an òun látún mọ́ tún mọ́ fi irú ẹ̀ nínú alukur'an kálíbà mọ̀ pé ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀rọ̀ tó ní agbára ni ò ẹjẹ́ apára sínú alukur'an kálíbà pa sí irú ẹ̀ nínú alukur'an ọlọ́run ọba wa sùn al nínú Súratul Baqara nígbà tọ́lọ́wọ́ ọba ń sọ́ka àwọn láti 40 ní ti ń sọ àwọn tó ń ṣe fún wọn àwọn tó ń ṣe fún wọn kámẹ́kàlùgbàgbàdé bí àyà 60 bá subhanahu ń ọlọ́run ọba wa ń sọ fọ́wọ́n ọba ní ìsìláìlà pé ẹni bá sọ fún ẹ pé inna Allaha ya'murukum an tadhbahu baqara fọ́wọ́n ọba payín láti ẹ̀pẹ́ kẹ lọ ìpa màálù màálù sọ́dọ̀ sí àmọ́ tọ́lẹ̀ pamọ́ ìtọ́lẹ̀ pamọ́ àgbọ̀tọ̀ nìkanì. ó ti dé ẹnìkan okun gbọmọ okun rẹ̀ bá dárì ọgbà

lọ́wọ́ àwọn òpè kò sí wàhálà bóò láti lè bọ́mọ ẹjọ́ yìí a lè bọ́mọ ẹja lọ rè amúta àti ọlọ́run ọlọ́run ọba àgbẹ̀ ló pa àgbẹ̀ mọ̀ sí là á mọ̀ pé ẹni báyìí ló pa àfi gbára wa ṣọ̀tá ó ṣàlùyẹ̀ tó bá rí ẹgbẹ́ ìdúná lọ́rọ̀ ìbéèrè Musa wa lọ́dọ̀ bụ ọba sùhánù ẹ̀dá. Ọlọ́run ọba wá ń sọ fún Musa pé lọ́ọ̀rẹ̀ ń sọ báwọn Banu Israila wípé inna Allah ya'murukum an tadhbahu baqar. Ṣé lórí ẹ lọ́kù yọ àti ọlọ́run lórí ẹ̀ bá mọ̀ pé ẹ wá ọ̀nà àbáyọ lórí àlámọ̀rí Ẹ fẹ́ wá ọ̀nà tẹ́ẹ̀dì bọ́ lórí ọ̀rọ̀ Ọlọ́run ọba ń parí láti

mo dá sọ fún wọn tún ní ẹran ọlọ́pìnrin sọ́wọ́ ìtàkì tàbí ó ṣe wọ́n tún padà wá ẹ̀yẹn sọ pé kọ́lọ̀ wọn ó dúró kọ́lọ̀ mọ̀lú yẹn fún wa ẹ̀yẹn mọ̀lú mẹ́jẹ̀ tí wọ́n dàrú máa lọ́wọ́ báyìí ẹ̀yẹn kó tẹ̀sọ́ mọ̀lú ọlọ́ọ̀dà ẹjọ́ mi dá lọ bẹ́ẹ̀ jẹ̀mọ́ ń gbà wọn wá di náà tán pàtàbà owó ha wọn wá dúgbò mọ̀lú náà èyí tí mo ti lọ yìí ti lọ sí àyà bíi ah, seventy one yẹn ọlọ́ni pàtàbà owó ha wọ́n wá dúró mọ̀lú náà wà máa káàdù yẹ̀fàánù ọlọ́rí wàhálà tó kọ́ra wọn ti lọ́wọ́ bẹ̀rẹ̀ mọ́ lè rí ṣe lọ ìtọ́wà dúró mọ̀lú náà sọ́jà lọ rẹ̀ òkú tó ti kú òkú ní ti wọlẹ̀ ọlọ́wà ní tọ̀ ọlọ́wà ní òkú tẹ wá pa ìgbà wà ní wà yí ní kọ̀tà ń tó mọ́ tán ọlọ́ni ńgbà tó di pé ẹ pa ẹ̀mí kankan ká dàrá tó ń wọ̀lá ìmúkùnrin tó máa kún tún tọ̀tùnú. Ìjẹ́ wọ́n fi tọ́lọ́ ọlọ́run ó wà tàbí ọ̀rẹ́ báyìí ló fa. Ọlọ́run nípa kọ́ọ̀lá ọlọ́run la wá sọ fún wọn pé ìjọ ìbú òun mi bá fi hàn. Òkú tó wà nílẹ̀ ẹ fi òkú màálùú na òkú èèyàn. Ìgbà ń fi òkú màálùú na òkú èèyàn. Jọ̀mọ́ lẹ́mí bá padà sọ́rọ̀ òkú yìí. Ẹ̀mí padà sí lára báyìí dé ló bá délẹ̀. Òkú dìde, ó dìde, ọlọ́wà nìtọ̀, ìtawà abẹ́rẹ́ rẹ̀ yìí ni pé, Táyíkà yóò fi ìlú wọ́n wù ìfowóta, bọ́lọ́wọ́ ọba ti mọ iye òkú láàrin àyùn. Àti ìdẹ̀mọ́, ìdí tó lọ́run ṣe ní kókù yóò ti padà ní pé, ó èyí tẹ̀ ń tapa agbára ìlú ọlọ́run sílẹ̀ sí ìgbà nígbó. Mo fẹ́ fi èyí tẹ̀mí ọlọ́run kú tó kú, mo máa ń wàyú kírìtò lè mẹ́jì tàbí ayé tó yọ òkú látara màyì àṣẹ ń bíbà yìí ọlọ́run ọba fẹ́ yẹ àlà ó yẹ òkú látara òkú òkú ẹ̀kú ẹran òkú màálù ẹ̀sì na òkú èèyàn òkú méjì ló wà wọn ẹ̀mí padà bá òkú èèyàn bàbá sàhánà tó jọrọ ọ̀rọ̀ bàbá sàhánà sàhánà ní mọ́nìkú ni ọlọ́wọ́ bá o ìtọ́bi ni ọlọ́wọ́ bá o ọlọ́wọ́ bá òkú méjì òkú ẹran òkú èèyàn alàyè sì jáde lára ẹ̀ ọlọ́wà ní ilé ẹ̀gbọ́n òkú dìde òkú dìde báyìí dé ọ̀yà ìbẹ̀rẹ̀ ìjọ iná lọ́wọ́ rẹ̀ nígbà tá ń pa ọ́ àwọn tó pa nílé ìlọ́wọ́ tí wọ́n báyìí dé ọ̀yà ẹ̀rọ kú padà ó ti kú padà náà ìtàn ti Músà ó ti lọ lóhùn irú eléyìí àlìjẹ̀nú kọ́ ló jí ọlọ́run ọba náà ló jí òkú ilẹ̀ pọ́pà ọlọ́run ọba wá gbé ìdọ̀nà àrà kó lè jẹ́ tí jẹmọ́ ọ̀kan ni ẹni ìgbà tó rí ní alukur'an nínú súrọ́tù lè bá kọ́rọ̀ yìí náà tó ní aya 259 aláwọ̀ bá tún sọ́tẹ̀ nìkan fún wa nínú súrọ́tù lè bá kọ́rọ̀ ọlọ́ni àwùkànlẹ́ni mọ́rọ̀ alákọ́rìà ọlọ́ni àbọ́rọ̀ náà ti ẹ̀dà bí ẹnìkan mọ́rọ̀ alákọ́rìà tó kọjá ní abúlé kan wà yíya kọ wíya tó nà álà òrùṣìà ó wá rí kí gbogbo ẹ ti ta oró gbogbo ẹ àmẹ́ta wọ́n ní ọjà ìgbà tó rí bẹ́ẹ̀ fáì ọkùnrin ìgbà tó rí táwọn èèyàn ti kú tọ́tí níwájú pé à ah, tó bá ní wọ́n ti mọ̀lá ọ̀rọ̀ ọgbà òyìn dìde àwọn ògbó dìde a lè yóò oyè lọ́wọ́ àárín yìí bá àdámọ̀ òjì à a lè yóò oyè háàrí ìlàhùn ọ̀sẹ̀kùnrin a lè yóò oyè háàrí ìlọ́hùn háàrí ìlàhùn bá àdámọ̀ òjì à ẹwọ̀n rí ẹwọ̀n kú ọdún tani ọdún jẹ́ra yìí tó ti jẹ́ Ọlọ́run ọba wa pa ẹ̀rìn olùjọ́gọ́rùn-ún. Hundred years, ní ẹ̀dà àà, bọ́nà ti gbọ́ ẹ̀dà lùkọ́ yìí, hundred years, tó mọ̀ lẹ́yìn ìta wá pátọ́ bàtàtàn ọlọ́run wá gbé ìdílé gbára ó yà kó jẹ́ náà nìkan. báà ọlọ́run máa ń tẹ́mílà ní ìta ẹ̀ẹ́ kúkú bá kú yìí ọdẹ àti òkú mẹ́ tó lọ́nà tí mo ní ọmọ àròyọ. láti ẹni mo lò bóyá mo lò ní lákàárọ̀ ní ìrọ̀lẹ́. ọ̀gbọ́n ìgbọ̀yọ̀ àti kí n sọ tó ká ní sáà máa sọ Sọ́lá sí tàbí àṣà àrùn tó 100 years lójúkú. Sọ̀kọ́ ni wá máa bá rèé ní ọlọ́run. Wọ́n tó rí ìlàpà Amíkà. Ó ń tẹ̀lé sọ gbé láti ilé ẹ̀yà àbúrú tó mọ̀ ẹ̀. Wọ́n kí àwọn Amíkà. Ìtàgbọ́wò rẹ̀ sọ gbé láti lẹ́bùn yẹn tó sẹ́yìn yà. Wọ́n rẹ̀. Ó Ẹ̀jẹ̀ pé ó ti ó yá máa wò ó, ìfàmì ìṣúdùn à, tó ń bá فلما تبين له قال أعلم أن الله على كل شيء ojú ẹ̀ lọ́nà wọn bá ṣe ń rákéjú kẹ́kẹ́kẹ́ tó máa dìde padà kí ẹran tó máa bò ó kẹ́jẹ́ máa débẹ̀ mùtùmùtù ọmọ débẹ̀ kí iṣẹ́ ọmọ débẹ̀ kọ́mi ọmọ débẹ̀ kẹ́jẹ́ ọmọ débẹ̀ ọmọ ọmọ débẹ̀ kọjú ọmọ débẹ̀ kẹ́kẹ́ ọmọ débẹ̀ kí gbogbo ọmọ débẹ̀ ó ní àkókò àbá kí wọ́n lè dùn kẹ́kẹ́ tó ń rọrùn ó dùn báyìí ọkùnrin yìí pariwo ní àlànà àlùmọ́ èmi náà tún wá mọ̀ báyìí mo tún wá gbà báyìí ó tún wá gbé mi báyìí tí ó wọ́n ọba dáhùn yìí àlà tún lè ṣe ẹ̀kọ́ gbogbo nǹkan ló ní kàfà. olóhùn ọba mẹ́rin tí ò nípa jàǹdà mi fún àwọn àmì báyìí ẹ̀fà ti sàmì láti kàfẹ́. àmì aláwọ̀ yóò bàbá kiri kan tó ti kú ìwà rìn jìbì ìyá kiri kan tó ti kú ìwà rìn jìbì kan èyí ìwé jẹ́ àwọn aṣọ àwọn àfihàn àwọn àlìjàndó búburú iṣẹ́ àwọn àlùjọ ìlú ni ọlọ́mọ tó bá ara rẹ̀ lórí ọ̀rọ̀ yìí jẹ́ ìgbà lọ́dún tó ṣe ó yẹ ká tó bá rí jù sọ́ọ́ tó lóṣèlú wọn ṣe ẹ̀ bí yóò bá ti lẹ́kọ̀ọ́ sáwọn nǹkan ìwọ̀nyí yóò mọ̀ dàbí ìkan lójú èèyàn bí yóò bá ń bá ara táwọn ìgbà ló máa ń dá àwọn ọmọ ìjẹ́ ó ní àlọ́pàá lọ́dọ̀ kí ni àgbáyé àwọn àjẹ̀lú tẹ̀lé kálára ó wá ìjẹ̀lú pé máa ṣe bí àwọn èèyàn ìdí bá ìjẹ̀lú ṣe máa ń dáwọ́ ìyàwó ẹlòmíì tó bá ti bá kú àjẹ̀lú wà á yóò máa bí mọ yóò máa yóò ṣe gbogbo ẹ̀ nílùú mi àwòrán bó ti ṣẹlẹ̀ wá àwòrán bó ti ṣẹlẹ̀ àwọn àfẹ́mílẹ̀ yìí ṣe wá àwọn àlùbẹ̀lú àwọn àlùbẹ̀lú wọ́n ti fẹ́ dára nì so kí làwọn akara wa sí kí làwọn adàbọ̀ ara wa sí kí làwọn wa kóró yóò jíra wa sí kí làwọn wa máa torí ẹ̀ máa wá sọ́ra wa ti pé àwọn ọ̀sán aláìmọ̀ká àwọn ọ̀sán lóye àwọn ọ̀sán lóye jẹ́mọ́ mùsùlùmí ọjọ́ ìjọ púpọ̀ àmì ẹgbẹ́ ìgbà ìpè díẹ̀ níṣẹ́ àwọn àwọn tí a bá jẹ́ sáwọn yẹn tẹ̀sí ń pè ní láti ẹ̀sán ẹ̀ẹ́dà kan tí wọ́n sọ fún wa ẹni tá a bá fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lọ́wọ́ ẹ jẹ́ kí àsìkò tá a bá fẹ́ sọ ó kó síwájú kí a tó mọ̀ pé lásìkò lè bá tó ta fi ń pè ó máa ń fa sí ọ̀rọ̀ lè pé ó máa ń tàbí kámọ́ lè jẹ́ kámọ́ lè ní ipa náà lọ́pa tó bá ti kí a parí ẹ̀ nígbà tó ìkọ́ náà kó tó sọ̀rọ̀ fún ọ ó ṣe àlékún mímọ̀ àti àlékún àgbóyé ẹ̀sìn tó. ó ń àwọn tí a bá fẹ́ sí bẹ́ẹ̀ ni wọ́n bá lálẹ́ àwọn bàbá Thank you. نعم الو نعم السلام عليكم Okay. Wow.

Barakallahu oná lárúbáwò ó ló sọ àríkùmọ̀ sára àríkùmọ̀ sára àmì àmì ẹ̀ka lẹ́nu ẹ̀ka ìyẹ̀fà náà ẹ̀kú sọ́ọ̀lù yìí ló kọ́ sí pé abẹ bá tún padà ní ṣáà tún máa tàbí báyìí ó ní àwọn èèyàn ti ń ṣí àwọn ẹ̀sìlẹ̀ǹsì wọn ẹ má jà tara wa àlìjẹnú náà ló ti jẹ ẹni tí ò bá yé òun ni kí wọ́n sọ pé á ah, kò yí òtún wá yé mi dáadáa Sọ́lá mi parí ẹ̀dá Kùrán, olùwàbí nípa kálú, àhàlà bíkiri, èyí kún tó náà ta àlà mi. Sọ́lá mi jẹ́ ẹ̀fà máa rẹ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn torí kò sí ìtọ́jú lọ́wọ́ ẹ̀kú bẹ́ẹ̀ àjíríyá mọ̀dá àgbàmọ̀dé aláwọ̀ sáyẹn wọn àmì ẹ̀kọ́ àmì ẹ̀kọ́ àjírí àjíkàmọ́. Ẹgbẹ́ ọ̀pá ọ̀pá ọ̀gá mọ́tẹ́ ẹ bá ń tẹ̀lé. Tó ti jáde, yóò kó fún ọ Kò sáyẹ̀ yìí mọ̀, kò sáyẹ̀ yìí mọ̀, òjú Ọlọ́run Ọlọ́run fún alágbọ̀n ìgbà, bára tó máa fi ọlọ́run ṣàlẹ̀kùn nígbà tó. Kò táyé pé ìgbàsọ̀ tó dé pàṣọ pé a ti sọ fúnra wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Ìmọ̀ aláìsí ẹnìkan kan, èyí ìdílé kan, èyí mọ̀lẹ́bí kan, èyí tó gún bàbá ẹnìkan ogún ogún ìpele ọ̀sẹ̀ tí wọ́n ti pẹ́pẹ́ ogún gbogbo èèyàn lápapọ̀ gbogbo èèyàn ló kọ́kọ́ lẹ̀ gbogbo wa ló jẹ jésù gbogbo alájọ níná ẹlẹ́ẹ̀kejì wa ní tó wá tó wá tó ń dọ̀rọ̀ èsì àwa mùsùlùmí àwa la ní nǹkan tó bá yọ náà la ní nǹkan wáyé èdè yìí tó bá kọ ní ọ̀rọ̀ òní kò lè mọ̀ èdè yìí tó bá kọ tó ká lọ sí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ mímọ̀ òun ṣe dáhùn bá fi mọ àmọ́ àfi àmọ́ àti dúdú àbámọ̀ padà mọ̀ bọ̀ fúnra wa àmọ̀ wa bọ̀ra wa àmọ̀ wa jẹ́ ìbára wa ọ̀jẹ́ kẹ́kìrì àwọn gbogbo nǹkan bá òjòmọ́ kò sáyè rẹ̀ mọ́lẹ̀ yóò báyìí ojú ti là òdodo ti dé tó kò sì títẹ́ kankan mọ́ tó ti kálukú bá fẹ́ sọ ní ọ̀rọ̀ mọ̀ ọ́ sọ tiẹ̀ ẹlòmí ló sọ tiẹ̀ ọ́ sọ bó ti ní ọ ẹlòmí ló sọ bó ti ní ọ náà ọ́ sọ bí wọ́n ti gbọ́ yẹ ẹnu lásán ìyẹ́kọ̀ ilé nígbà bí ẹ̀kọ́ ilé ẹnu ìyẹ́kọ̀ fún ìlú tó ń bẹ̀rẹ̀ nǹkan ọba sọ náà ló jù ú báyìí á rí ìdánlẹ̀ lóòótọ́ àlàyé náà láàbì mọ̀ èyí ti bí ẹ̀mọ́ èyí bá gidi tó ní mọ̀ èyí ti bá gidi ẹ̀yìn kan tó ọ̀rọ̀ rẹ tó ọba ń sọ àlàyé tó ọba ń sọ àwọn ìgbà tó ń hù á pẹ̀lú àmọ̀ ìta gbọ́ yìí á òun kìíní yìí wà lẹ̀ ẹ̀ àlàyé ta gbọ́ yìí alhamdulillah àkìní ìjókòó ẹ̀yìn kìí ṣe bí ẹ̀mọ́ bá jírí gbé àwọn èèyàn mọ́wọ́ àwọn èèyàn nígbà àwọn èèyàn òwòrò ọlọ́run nípa wí àwọn èèyàn pinnu tó bẹ̀ tó kọ́ lọ́mọ́ta fún wa ní àkórí ọ̀rọ̀ tó jẹ́ kí ọ̀rọ̀ náà tí ọmọta ti pé ní ẹ̀kọ́. àmọ́ ọdún bá ìdílé pé ọjọ́ ti lọ gbogbo àwọn èèyàn tí àríwí gbẹ́kọ̀ọ́ látàárọ̀ kọjá ẹ̀rọ ọmọbìnrin tí àwọn àsìkò tí àwọn èèyàn ti ń pè látàárọ̀ àti àbíṣọ tó kò wọ̀nyí àgbàgbàgbé náà fàdé àti ọ̀dọ́ náà. oríṣà aláǹtà aláfọlọmọta ní àkókò ó tó mọ́ gbà wá láyè a tún mọ̀ mọ́ tẹ̀síwájú nígbà tó bá ti ní ọjọ́ ní ọjọ́ àsìkò nílé ìgbàwájú báyìí lọ. a sì wọ́n bínú àwọn èèyàn tó máa ń pẹ̀ àdéjọ́ wọn ń bẹ́ sí gbàdíà àwọn prógámù yóò máa lọ lójoojúmọ́ kò mọ̀ bẹ́ẹ̀ lónìí lọ́dún lọ lójoojúmọ́ nítorí pé ètò ètò prógámù ọ̀rọ̀ orí láìpẹ́ ìdìtọ̀ là á máa ń ṣe à ń lè tó wà á fọmọ tó wà látàrí lọ́dún tẹ̀ á sì tún tó tọ́ nǹkan tó lè ká mójú tó náà tó kọ́ lọ́mọ sáà náà ní kálukú ọ̀rọ̀ ọ̀rọ̀ á ẹni tí ń tẹ̀ láti ẹ̀sẹ̀ yìí ó là ẹ̀yẹ ẹ̀yẹ. náà máa wà nípa wàlẹ́ bí sọ́lá àwọn ará tuntun náà. alhamdulillah alhamdulillah. náà ẹ̀ẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Odódó ọ̀rọ̀ ni bàbá ìsọ̀. Nígbà tó gbọ́ sí ìtò sọ pé àbí ẹ̀bí ẹ̀yẹn sọ ọgbọ́n arẹ́rìn. Ọ̀tọ̀ náà sọ Ṣẹ́gun tó bá rí ta ló gbé ìwòsàn láwùjọ ìyẹn ti jẹ jù. Wọ́n lẹ Yorùbá yọ̀ ọ́ sẹ́yìn nù. Ẹ̀yin lẹ́mọ ẹni tó ń jẹ jù lẹ́mọ ẹni tó ń mu bí ẹ ló wẹ̀ ló wọ́n lu kiri kan. Ẹni tí òun dáadáa ẹni tó ń mu jẹ jù láwù ẹni tó jẹ jù ní ọmọ bàlágà ẹni tó. Ẹ̀yin lẹ́mọ sọ́dọ̀ bí wọ́n jẹ́ yọ̀dọ̀ káwọn sáfẹ̀ dáadáa ẹnìkan fọ́n bù ẹnìkan ojú ọ̀sẹ̀ kìíní ẹ̀ ti ń wa lẹ́nu ó lè sọ̀rọ̀ wá lè mẹ́rin. Nígbà àbẹ́ àti ìlú mẹ́rin. Ṣẹlá ń gbà lọ òun sùúrù kan fi gba ní sọ̀rọ̀. Ní abẹ́ kẹ́mi lè tún lò. Ìkíní yẹn sọ̀rọ̀ wá lẹ̀ ìmọ̀ ìṣẹ́jẹ́ ìfọ́ ìmọ̀ gbogbo èrò lè ní ẹ̀rọ ìṣú wọ́n bá ìmọ̀ wà má ìdí ìtàn mi lọ́nà ẹ̀yìn tí ń lọ parí rẹ̀. ìmọ̀ bá wà wá bí káàdùkú wà láì kìkiri tí kiri báyìí tí kiri báyìí ọ̀nà tí kiri báyìí. tó ká ló máa fi ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ máa ń tọ́jú ọ̀dà ní ìtàwọn èèyàn mọ́ agbóhùn náà fún bẹ́ẹ̀. àwọn èèyàn ní bíbélì àti ìfà fìlẹ̀sẹ̀ ìkó wáyé tọ́lọ̀ máa fún wa lákòókò tó àwọn ọ̀nà ta ni wọ́n ti ń ṣẹ̀sì yẹn irọ́ wọn àwọn ọjọ́ pé ní ẹgbẹ́ àti ìmọ̀ bẹ̀rù ọ̀nà tó fi dọ̀rọ̀ àkúrà yà táwọn àbúrò ti sọ pé yóò wọ́n ti kíra ọ̀rẹ́ ìgbà ẹgbẹ́ yà bàbá ẹgbẹ́ kí lọ́sọ̀ ọ̀pá ìkíni ìgbọ́n àwọn àbá bóòlù ìgbọ́n òye ta ṣé ìgbọ́n òye ọdún wà sọ̀rọ̀ yàrá wà sọ̀rọ̀ tuntun bí ẹgbẹ́ gbéyàwó nù àbákùnkùn ò lè gbà wá àwọn ọ̀tẹ́lẹ̀ ni ọba ta gbéyàwó nù náà mo lérò pé ẹyẹ tó lè ẹyẹ tó lè ṣiṣẹ́ díẹ̀ àkọlọmọta fún wa náà wàsálì máa bọ̀ wàsálì máa bọ̀ wàhálà àlùmọ̀sáàlì سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله